وخلق كل شيء وهو الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يد عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين أعوذ بالله من الشيطان الرجيم bẹ̀rẹ̀ tútúmọ̀ alukur'an pẹ̀lú fífi ọlọ́run ṣe olùṣọ́ kó ṣọ́ wa níbi aburú ṣaitan ẹni ẹ̀kọ́ ẹni ègbé pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba àjọkẹ́ ayé ọba tó yẹ pé yóò kẹ́ gbogbo wa láyé ẹni tó ṣetán lọ́hún ọlọ́run ọba yóò kẹ́ ẹni tí ò ṣetán lọ́hún ọlọ́run yóò kẹ́ láyé ṣùgbọ́n tó bá rí jọ́gbìn dàlù odò ẹni tó bá ṣe tọ́lọ nìkan lọ́lọ́wọ́n ọba yóò kẹ́ níjọ́ náà abẹ́lọ́hún kó mọ́sà ẹ̀ka ẹnìkọ̀ọ̀kan wa kúrò ẹni tí ó kẹ́ níjọ́ náà ọlọ́wọ́n ọba ń bá wa sọ̀rọ̀ nínú alukur'an nígbà tó ṣe àlàyé fún wa nípa oore tọ́lọ́wọ́n ọba ṣe fún anábìwa Ibrahim ìgbà tọ́lọ́wọ́n wa parí ẹ̀ bó ti wulẹ̀ kó orí ó tóbi tó bó ti wulẹ̀ kéèyàn ó ga tó nípò níwájú ọlọ́run bó ti wulẹ̀ kọ́lọ́run ó káàyàn kún tó béèyàn bá ti ṣẹbọ èèyàn sì jábọ́ níwájú ọlọ́run èyí tó ga jù nínú ipò ó náà ni kéèyàn ó já nẹ́bí ọlọ́run kò tún sípò tó tó mọ́ níwájú ọlọ́run bípo ànẹ́bí ọlọ́run ọba ṣe tó ọ̀tọ̀ ni pé ajá nẹ́bí ọlọ́run àtúnwá jẹ́ ọmọ ànábì ọlọ́run ipò tó ga ni bó ṣe wá ga tóun ọlọ́run ọba wá parí ẹ̀ ọlọ́run ọba ní tí gbogbo wọn ta kàkálẹ̀ wọn yìí ọlọ́run ọba níta abálọ̀ túnṣe wọn wò ó bẹ̀rẹ̀ látòrí ànábì Nuwa tó dórí ànábì Ibrahim tó fi dórí ànábì Isa ọmọ Maryam bàbá wa túnṣe gbogbo wọn wò níjọ́ náà bàbá lọ bẹ́bọ̀ ń bẹ́ ọlọ́run ní gbogbo sẹ́ẹ̀rẹ̀ tí wọ́n ṣe pátá gbogbo ẹ̀ ní ó bàjẹ́ níwájú ọlọ́run ọlọ́run ọba kó mọ́sẹ̀ ìyàwó àyà ẹ̀bọ ibi tá a bá tẹ̀síre wa dé lánàá nìyí ṣùgbọ́n ọlọ́run ọba ti mọ̀ pé wọn ò ní í ṣẹbọ láó lọ́dọ̀ àwọn àfọ onímọ̀ wọ́n ní láwọ́ imtina'u lil imtina in tí ó ṣẹlẹ̀ ìbáṣepọ̀ ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ náà nìtumẹ̀ tó bá lọ jẹ́ kó lọ ṣẹlẹ̀ ní bí ò bá ṣe ríre ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run wọn ò lè ṣẹbọ ọlọ́run ò dá wọn bẹ́ẹ̀ lọ́lọ́run bá fi wá ròyìn wọn nínú àyà tó tẹ̀lé. ọlọ́run e. قوما ليسوا بها بكافرين الله أبا الله أبا أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة àwọn tá a sọ̀rọ̀ wọn wọ̀nyí àwọn náà làwọn tó ṣe wípé àwọn ọlọ́run ọba la fún wọn ní tírà a fún wọn ní tírà àsìwọ́n lánàbí ọlọ́run ọ̀tọ̀ ní kéèyàn ó jánàbí ọlọ́run kọ́lọ̀n ó tún wáá fi ìwé ránṣẹ́ sí ọlọ́run láwọn ta kàkalẹ̀ yìí àwọn náà ni àwọn ọlọ́run ọba a fún wọn ní tírà a sì fún wọn a ní bá a ṣe dájọ́ a lóye a fún wọn ní kí wọ́n mẹjọ dá tí wọ́n bá gbọ́rọ̀ wá bá wọn ọlọ́run bá láwà láà ṣe wọ́n bẹ́ẹ̀ a sì tún ṣe wọ́n lánàbí ọlọ́run àwọn àfọ́nímọ̀ tafsir al-imam al ní túmọ̀ tọ́lọ́wọ́n bá sọ ń bí pọ́lọ́wọ́n bá fún wọn ní tíra wal hukma wan nubuwa tíra yẹn al-ilmu ìmọ̀ ń bẹ nínú tíráta fún wọn wàlẹ̀húkúmọ̀ wa nubúwà àlìfáàmù wọ́n nímọ̀ wọ́n sì gbàgbọ́ iye tọ́lọ́wọ́n bá fi ránṣẹ́ sí wọn kọ́lọ́wọ́n bá ó fúnni ní tíra kó tún wá fúnni ní àgbọ́yé ẹ̀ òun ló fi jẹ́ kí tọ́lọ́wọ́n bá ń sọ̀rọ̀ nípa ànábíwá Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́wọ́n bá ní ànábíwá Muhammad sallallahu alaihi wa sallam wàlẹ́dẹ́ bá ń sáfẹ́lẹ́ omi yìí náà rọ̀ súlá. وإن كانوا ọlọ́run ọba ní agbánábí dìde kó lè máa kà fún yín ìwé ọlọ́run wọ̀yọ̀ alimuhumul kitab wal hikma kó lè máa kọ́ yín ní alkitab ìwé tá fi ránṣẹ́ sí wal kó tún lè máa fi súnà súnà làgbọ́yé Qur'an wàlẹ̀ hikma tọ́lá ń sọ nígbà yẹn ọ sọ ní mufrad òye téèyàn fi gbọ́rọ̀ ọlọ́run ọba yé ọlọ́run bá jogún rẹ̀ fáwọn ànábì ọlọ́run làákàyè tọ́rọ̀ ọlọ́run fi máa yé ni ọlọ́run bá jogún ẹ̀ fáwọn ànábì ọlọ́run ọlọ́run bá fà á pé wùláìkì. ọlọ́run jẹ́ kó yé wa wípé àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run tá a dárúkọ wọn ṣáájú wọ̀nyí àwọn náà làwọn tó ṣe wípé ọlọ́run ọba fún wọn ní tírà ọlọ́run ọba fún wọn lóye ó sì tún ṣe wọ́n lánàbì ọlọ́run ọlọ́run ọba ló ṣe wọ́n bẹ́ẹ̀. bàbá wa rẹ nìkan tó ṣàìgbàgbọ́ sí ìdáninábí ọlọ́run wọn àhùlá tọ́lọ́wọ́n bá sọ ń bì ọ̀rọ̀ àwọn àfọ́nímọ̀ tẹ̀síìrì pọ̀ lérí ẹ̀ wọ́n ní àhùlá níbí ayé àwọn aráàlú mọ́kà torí pé àyà yìí ọlọ́run bá dojú rẹ̀ kọ ànábì sallallahu alayhi wa sallam ọlọ́run níta bá wá rẹ̀ nìkan tí wọ́n ṣàìgbàgbọ́ nínú ànábì ọlọ́run tọ́lọ́ ń gbé dìde sí wọn nínú àwọn ará ìlú maka ó ń bẹ̀ẹ́nu àwọn àfún onímọ̀ tefsir tí wọ́n ní àyà yìí ọlọ́wọ́n bá dojú rẹ̀ áwùláì áwùláì áàlù ipa àwọn ará maka àwọn wọ̀nyí àwọn ọlọ́wọ́n bá ń báwí arínú onímọ̀ tefsir tí wọ́n ní ó kó àwọn ará mọ́kà sínú àti gbogbo èèyàn pátá ló bá wí bẹ́ẹ̀ sì ni ìtumọ̀ náà bó ṣe kó ará mọ́kà sínú náà ló kó gbogbo ẹ̀dá sínú tọ́lọ́n bá rán òjíṣẹ́ ọlọ́run ọba kan sáyé táwọn kan bá láwọn ò ní gbà á gbọ́ àwọn míì ó padà gbà á gbọ́ bọ́lọ́run bá gbéṣẹ́ fòjíṣẹ́ ọlọ́run ọba kan bẹ́yìn kan bá lẹ́yìn ò ní gbọ́ ọlọ́run ó ran àwọn tí ó gbọ́ ìyẹn ọlọ́run ọba ń sọ fún wa. ọlọ́run ọba ní táwọn wọ̀nyí tí wọ́n bá kọ̀ ti kún tí wọ́n bá sa ìgbàgbọ́ sí ìdánilẹ́bí ọlọ́run àwọn tá a rán níṣẹ́. fàkọ́ni wákàlínà bíhá kọ́ọ̀mà lẹ́sùn bíhá bùkà àfìrí. ọlọ́run ọba ní ẹjẹ́ kún ó lọ màmá dájú fàkọ́ni wákàlínà àwọn ọlọ́run ọba ẹ̀sìn yìí ìgbà ànábì ọlọ́wọ́n bá gbọ́wọ̀ yìí àti làbọ̀ àwọn èèyàn kan lọ́rùn á padà gbáwọn èèyàn kan dìde àwọn òwá ní ṣàìgbàgbọ́ ní tiwọn sí ti àwọn òjíṣẹ́ ọlọ́run mú lọ́wọ́ bẹ́yìn kan bá lẹ́yìn òní gbà ọlọ́run ó padà gbáwọn èèyàn kan dìde tí gbà tàwọn òjíṣẹ́ ta ránṣẹ́ bọ́lá ń ṣe máa ń ṣe nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ọgbà bọ́lá ń bá gbójúṣe ọlọ́wọ́n bá kan dìde àwọn taaran sí wọ́n ó pín síbi ọ̀nà mẹ́ta àwọn kan gbà á gbọ́ àwọn kan ò ní gbà á gbọ́ àwọn kan wọ́n ó fi gbígbàgbọ́ wọ́n ó fi hàn ṣùgbọ́n àìgbàgbọ́ òní ó nínú ẹ̀mí wọn. àwọn yẹn làwọn mùnáfíkì ṣùgbọ́n lọ́wọ́ ọba tọ́lá rẹ̀ ga bó ti wulẹ̀ kó le tó bó ti wulẹ̀ kó burú tó ọlọ́run yóò yan àwọn èèyàn kan tí ó gba ànábì ọlọ́run tí ó gba wọ́n gbọ́ ọlọ́run fún alákojú eléyìí nínú súrátù yásín ìgbà tọ́lọ́run ọba tó ń rán òjíṣẹ́ kan sáwọn ènìyàn kan nínú àwọn ọmọ Israẹli ọlọ́run rán ànábì ọlọ́run sí wọn pàṣásínà bíi thalithin ọlọ́run ti kọ́kọ́ rán àwọn méjì kan lójíṣẹ́ ó rán wọn. ọlọ́run ọba ní báyìí la ṣe rán òjíṣẹ́ ọlọ́run méjì sáwọn ìran tí wọ́n sa ìgbàgbọ́ nínú ọlọ́run. wàkàndà ìgbà táwọn òjíṣẹ́ ọlọ́wọ́n bá yí dọ́dọ̀ wọn wọ́n pè wọ́n nírọ́ ọlọ́wọ́n bá ní àwa kún wọn lọ́wọ́ àtúwá gbójíṣẹ́ kan dìde wọ́n pé mẹ́ta àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá ń sọ fún wọn wípé àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́wọ́n ọba ló rán wa sí yín. gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe sọ fáwọn èèyàn kó o máa ṣàìgbàgbọ́ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn èèyàn yìí wá ń sọ fún wọn wípé ẹ̀yin wọ̀nyí èèyàn bíi tiwalẹ̀ jẹ́ ọlọ́run rán yín níṣẹ́. ọlọ́run ọba ọba oníkẹ́ ayé kọ̀ọ̀rán nìkan kan níṣẹ́. òkùrọ̀ gbà nìyẹn ìrọ̀lẹ̀ ń pa ọlọ́run rán yín níṣẹ́. أها قالوا ربنا يعلم أننا إليكم لمرسلون ó ní tẹ́yìn ta ta tí wọ́n rán wa sí bẹ́ẹ̀ bá gbà wá gbọ́ ọlọ́run tó rán wa ó gbà kó jìṣẹ́ òun là á ṣe. èyí tọ́jọ́ ọ̀ràn yẹn lé lérí ó náà ní ká múṣẹ́ dògòǹgò ká jíṣẹ́ fún yín. àwọn èèyàn yìí bá sọ pé ẹ̀yin ànábì ọ ẹ̀yin tẹ kọ̀ọ̀rọ̀ yín lẹ́yìn ànábì ọlọ́wọ́ nígbà tẹ wọ̀lú wa laburú ń ṣẹlẹ̀ eku òdún bí eku mọ́ ẹyẹ òdún bí ẹyẹ mọ́ ìtumọ̀ iná tatọ́ yárínà bìkan àwa ti aburú ti ṣe wá látara bíbẹ̀ yín. bẹ́ẹ̀ bá jáwọ́ níbi pé ọlọ́wọ́ bá rẹ̀ yín níṣẹ́ sí wa bẹ́ẹ̀ bá jáwọ́ ń bẹ̀ á lẹ̀ yín lóko pa ni. ọ̀la yẹn àbí ká sì jẹyìn níyà ìyẹ́ ẹlẹ́tẹ̀ ẹlẹ́ro ká fi jẹyìn àwọn ànábì ọlọ́run wá ní orí ibu yín ẹ̀yin forí ibu fúnra yín dídé tiwa kọ́ ló ká burú bá yín. nígbà táwa ti ràn yín létí ọ̀rọ̀ ọlọ́run ẹ̀kan jẹ́ ìjọ bùtùlù apàniyín ẹ̀ létí téèyàn fi gbọ́rọ̀. wọ́n já àwọn ìṣòro ń sọ ọjọ́ àbí àkóso ìlànà ìlànà ọjọ́ ìyẹn ìgbà tí wọ́n wá ń bẹ lórí ìṣesí ibi tá à ń lọ gan nìyẹn bọ́lá ń bá rán anábì ọlọ́run sáwọn èèyàn kan tán bá láwọn ò gba ọlọ́run padà gbáwọn èèyàn kan dìde táwọn ò nígbàgbọ́ nínú tẹ́niyẹn gbé lọ́wọ́ wọ́n wá lè mọ́ pọ̀ àwọn tọ́lọ́wọ́n bá ràn yìí àwọn èèyàn tí wọ́n rán wọn sí wọ́n ní kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ irọ́ ni wọ́n ń pa àwọn ò ní gba ọ̀rọ̀ wọn bó ti wùlẹ̀ kó mọ́ wàjá à rọ́jò olóhùn. wàjá sàdédé lọkùnrin kan lòun wá ń súré bọ̀ ó ń bá ń sáré bọ̀ láti jẹ̀gbọ̀jẹ̀gbọ̀ inú ìlú. wọ́n lọ yá. ó wá ń sọ fáwọn èèyàn rẹ̀ pẹ́yìn èèyàn mi kí ló mú yín ẹ̀ sì tẹ̀ láwọn òjíṣẹ́ tí wọ́n rán sí yín. tẹ̀lé ọ̀rọ̀ máa ń la ẹ̀sán àdúgbò ajẹ́rọ̀ ẹ láwọn tí wọ́n rán sí yín wọn ò béèrè owó ọ̀yà kankan lọ́wọ́ yín ẹni ìmọ̀nà sí ni wọ́n lọ́dọ̀ Ọlọ́run tó ràn wọ́n. ọ̀nà ìlú yẹn èmi gan tí mò ń bá yín sọ̀rọ̀ kí ni sọ kó ṣe mí tèmi náà ní gbọ́ ọlọ́run ọba tó dá mi gbọ́ ọba tó ti pọ̀dọ̀ rẹ̀ ní gbogbo padà wá sẹ́rí sí. ṣé wàá tún sọ pé mo lọ́lọ́run mi lẹ́yìn ọlọ́run ọba ni. ṣàfáà àtòhùn tọ́lọ́run ọba mi tó bá fẹ́ fàbùrù ṣe mí kò sẹ́ni kankan nù yín tó lè ṣìpẹ̀ níwájú ọlọ́run tó lè gbà mí lẹ̀ kò sì sẹ́ni kankan tó lè là mí nínú làásìgbò tọ́lọ́wọ́n ọba bá sọ mí sí. ajẹ́pẹ́tẹ̀mí náà bá tún wá pẹ̀lú ọbọ yín kó èmi náà ń bẹ nínú ẹni tó ṣìnà. ẹ̀yin ànábì ọlọ́run ọba tọ́lọ́run ránṣẹ́ rémi tí mò ń bá yín sọ̀rọ̀ ara kan náà ni mí pẹ̀lú àwọn tẹ́ ń bá ṣùgbọ́n mi èmi gbọ́ ọlọ́run ọba tí yín mo gbà á gbọ́. arákùnrin ìgbà tárakùnrin yẹn wá sọ̀rọ̀ nínú gbogbo ìlú pátá gbogbo àwọn èèyàn wọn ò gba àwọn ànábì ọlọ́run ọba yìí wọn ò gbà wọ́n gbọ́ kódà wọ́n ń dúnkòkò mọ́ wọn nípa àwọn olè wọn lóko arákùnrin yìí òun nìkan ó wá ń súré tètè bọ̀ ó wá sọ gbogbo ọ̀rọ̀ tá a sọ yìí ó wá lẹ́yìn èèyàn mi bẹ́yìn ò bá gbà èmi ń sọ fún yín pé. ó ní mo èmi èmi ti gba ọlọ́run ọba yín tẹ̀ ń sọ yẹn èmi gba gbọ́n tèmi gbà tó sọ̀rọ̀ yẹn fasimarun gbogbo ẹ̀yin èèyàn mi bẹ́ẹ̀ bá gbọ́ mi ò yọ sọ bẹ́yìn ò bá gbà èmi gbà. ọ̀rọ̀ tó ń sọ yẹn ó ń jẹ́rìí sí ayé yìí tá à ń túbọ̀ yìí ọlọ́run ọba ni wà ń yakfuru. wà ń ọlọ́run ọba ní táwọn ènìyàn kan ẹ̀yìn èèyàn wọ̀nyí tẹ balẹ̀ gba òjíṣẹ́ ọlọ́run tá a rán sí yín tẹ balẹ̀ ní gbàgbọ́. ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ìlẹ̀. àwọn ọlọ́run ọba ti pèsè àwọn èèyàn kan kalẹ̀ kán mọ̀ gbọ́ làwọn ò ní gbà táwọn bá ti gbọ́ láìsú bíi abika àfìrí àwọn ò ní sàn ìgbàgbọ́ sọ̀rọ̀ ọlọ́run wọ́n wá lè mọ́pọ̀ yóò mọ̀ bẹ nínú gbogbo òjọ bẹ́ẹ̀ ọlọ́run bá kú mọ́sẹ̀ kẹ́ nìkọ̀ọ̀kan wá kúnú irú èèyàn bẹ́ẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ náà ni arákùnrin tá à ń sọ yìí gbogbo àwọn èèyàn rẹ̀ gba àwọn ànábì ọlọ́run bá wọn yìí gbọ́ òun wá ní ẹtẹ́ tí kẹ́ ẹ gbọ́ èmi ti gba nítawọn ànábì ọlọ́wọ́n bá mú ọba àlùyẹ wá ọyẹ ẹ̀sìn lọ pa bá wọn wọ́n sì mú wọn pa lójú ẹsẹ̀ ìgbà tí wọ́n wá pa ọlọ́run wá gbé ní tó ṣẹlẹ̀ lẹ́yìn ikú ẹ̀ torí pàwọn ò lè gbọ́ ọlọ́run wá sọ ní tó ṣẹlẹ̀ ní kété tí wọ́n pa kí lẹ́díkúlẹ̀ jánà ọlọ́run ọba ní bí wọ́n ṣe pa tán báyìí náà là ń sọ pósìtì dọ́mọ àlìjánà. ọ̀la ẹ̀ òun náà nínú sàárè yìí wá ní ọmọ ah, ṣe o táwọn èèyàn mi tí wọ́n bá mọ tọ́lọ́wọ́n bá ṣe fún mi ni ìbá ṣe pé wọ́n mọ inú ìgbádùn tí mo wà yìí gbogbo wọn ni ò bá sì gba àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n bá yìí gbọ́ látara pọ́lọ́wọ́n bá mi ó ti foríjì mi lánàá mìíràn mọ̀kẹ́rọ́ ọlọ́run sì ti fi mí sọ́kan nínú àwọn ẹni àpọ́nlé lọ́dọ̀ ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ arákùnrin yìí kì í ṣe pé iṣẹ́ tí wọ́n jẹ́ fún kì í ṣe pé tí ìmọ̀ báwọn òjíṣẹ́ ọlọ́wọ́n bá jọ́sìn ẹnu ọ̀rọ̀ tó sọ nìkan wọ́n sì pa ó sì dọ́mọ àlìjànnà làáfàá fi sọ wípé kámẹ́rọ̀ àyìnà mọ́nlámíù sọlẹ̀ wàlámì àsúnmú fílà wàlíìn lákínà hùn sáyẹ̀dọ̀ àkírán fi sọlẹ̀ منهم حبيب نجار يدعون يا قوم اتبعوا المرسلين ورجل مؤمن بغافر وامرأة فرعون ذي فتون كانوا من سعداء حقا على الأرائك ينصرون àfáà ní kámọ́rọ̀ àìnà mọ́lámi sọlọ alámíyá súnmọ́ òfìlà awàlín ó ní mélòó mélòó làwọn èèyàn kan tó ṣe wípé wọn ò gbáyé kírun wọn ò sì gbà àwẹ̀ nínú àwọn tó ṣáájú lákínà ọ̀hún tí wọ́n sì padà dolóríire wọ́n lọ sí tọ́lọ́ ń sì kà wọ́n kún nínú àwọn ẹni rẹ̀ kódà lọ ń dárúkọ wọn nínú Qur'an nínú wọn alárakùnrin ta sọ̀rọ̀ rẹ̀ tán ní Yasin Habibu Najar lórúkọ ẹ̀ ẹ rí i pé ẹnu tó kàn sọ̀hún náà ni wọ́n sì pa kò ṣèjọ́sìn kankan ẹnu tó sọ̀hún wọ́n sì pa lérí ẹ̀ ó sì dọ́mọ àlìjẹ́ náà. in tó ń sọ náà ní pẹ́yìn èèyàn mi ẹ̀tẹ̀ láwọn òjíṣẹ́ ọlọ́ wọ́n sì pa lérí ẹ̀ atọkùnrin kan tó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ bí gáfír ìyẹn ń bẹnu sọ́tù gáfír ara lè fìràhùn wọ́n pa òun náà ìyàwó fìràhùn ẹnu pólòǹ gba Musa gbọ́ fìràhùn ní kí wọ́n lọ pa kò tí ì ṣèjọsìn kankan òun náà sì dọ̀mọ àlìjẹ́ náà. kẹ́hìn mi náà sún àdá ìyá àtọmọdékùnrin kan ọmọ yahudi anabi. ọmọ yahudi ọmọdékùnrin kan ń bẹ anabi máa ń bẹ ẹ bàbá rẹ yahudi ni bàbá ẹ ìyẹn ń túmọ̀ irú èèyàn tá ànábì jẹ́ sallallahu alaihi wasallam bánabi bá fẹ́ tó bá ń kírun tó bá ń lọ ànábì máa ń béèrè ọmọ yẹn ọmọ yẹn náà máa ń bá ṣeré ọmọ yahudi ni ó wá táwọn àsìkò kan ò rí ọmọ yẹn wá kó dìde ànábì kọ́ máa wá bí ọmọ èké kó wà lọlé ànábì wá wọ́ ọmọ yẹn délé ó wá bí bàbá ọmọ yìí léèrè ọmọ yìí ni mo wá wà á bàbá rẹ ní ó rẹ̀ díẹ̀ kódà ń bẹ́ẹ̀ nulé ànábì wá wọlé lọ wọ ọmọ náà gbàtà ànábì wá wọ ọmọ náà títí títí ànábì dípé yẹn ṣe ń ṣe àárẹ̀ ti ń ó súnmọ́ kó jẹ́ sábàbí tó fi jáde láyé anábì rí bẹ́ẹ̀ anábì wa ń sọ fún ọmọ náà wípé sọ pé la ilaha illallah ọmọ yìí ò wá sọ òun ojú bàbá ẹ̀ bàbá rẹ̀ wá ní akọ̀yìn abel Qasim ntí baba Qasim tánàbì ní ọ̀sọ̀sọ̀ ẹ̀kọ́ rẹ̀ rẹ̀ ní wíì ọmọ yẹn náà bá sọ la ilaha illallah gbàtọ́ ma yí sọ̀rọ̀ yìí tán fàmà kú bìrọ àlè ẹ̀mí bá jáde lára rẹ̀. ọ̀rẹ́ tó ń bọ́ mi lọ ẹ̀rù ní ẹ̀rọ àtàsán dáadáa mi nàbí kánú mi náà sún àdá ìhàpá àdàdà àwọn ìkẹyàndòrò náà. ọmọ tá a sọ yìí nígbà tẹ́mi jáde lára rẹ̀ anábìíní alhamdulillahi lẹ́dí àǹkọ́dà òmìnira náà anabi ni mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó la ọmọ yìí kúrò níbi iná ìbáṣepọ̀ kú lórí yahudi náà ní náà ni ó wọ̀ anabi ni mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó la ọmọ yìí nínú iná ìyẹn túmọ̀ sí pé ọmọ yẹn ó kú ní mùsùlùmí láì kírun láì gbààwẹ̀ láì ṣe nǹkan kan ṣùgbọ́n kú ní mùsùlùmí ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tá a tún lè kà sí sàábé òun ṣe ọlọ́run adraka sobatan nabi atúlẹ̀ kà sí sàábé torí pé ẹni tá ń pè ní sàábé lẹni tó bá rí ànábì tó sì gba ànábì gbọ́ sàábé ni òun náà rà ànábì ó gba ànábì gbọ́ kó tó dá ẹ láyé. ló jẹ́ wípé ẹni tó bẹ̀rẹ̀ kò tí ì sí dòdò níbo la parí ẹ̀ sí òun ló ṣe pàtàkì mélòó mélòó lẹni tó bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú dáadáa tó wá tán lórí àìdá mélòó mélòó lẹni tó bẹ̀rẹ̀ pẹ̀lú àìdá tó wá yẹ pé lórí dáadáa ló padà wá tán sí ọlọ́run ọba kó jẹ́ ká látúbọ̀ tán dáadáa ọlọ́run jẹ́ ká tán sójú ọ̀nà tọ́lọ́hún irú ọmọ yìí náà kò kírun kò gbààwẹ̀ ó sì jọ kan nínú ọmọ àlùjẹ́ náà torípàá náà bí làámọ́lẹ̀ pé ọlọ́run ti yọ nínú náà báwọn báwọn náà lọ́wọ́ bó ṣe wá máa ṣe bó ti wulẹ̀ káwọn èèyàn kan kọ́ tànẹ́bí ọlọ́wọ́ bá tó ọlọ́wọ́ bá yóò fi àwọn èèyàn mi rọ́pò wọn. ọlọ́wọ́ bá ní táwọn èèyàn wọ̀nyí táwọn èèyàn wọ̀nyí bá ní retẹ ọ̀rọ̀ ààrẹ ànẹ́bí àwọn ò ní ìgbà ìdánẹ́bí rẹ̀ ọ̀jọ̀ àwọn lójú. ọlọ́wọ́n bá ní torí pa àti fàwọn míì àti gbs àti gbá wọn kan kalẹ̀ táwọn ò ní ṣàìgbàgbọ́ sí nǹkan tó gbé lọ́wọ́ làwọn àfọ́nímọ̀ tẹ̀síìrì kan fi sọ wípé túmọ̀ rẹ̀ ni wípé àwọn ará Mẹ́kà wọ́n rí ànábì ṣégbèsègbójú wa ni wọ́n bí eyín náà sì máa ṣẹlẹ̀ ní gbogbo bí bó ti wulẹ̀ kọ́lọ̀ ń bá gbẹ́ nìkan dìde tó ṣe láṣáájú tó gbọ́lá fún kò ní í jọjú lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀ tí wọ́n máa wò pé tí bá àmọ́ bí wọ́n ṣe bí àmọ́ bó ṣe rí àwọn tí wọ́n wá ń bẹ níta ni wọ́n wà á mọ pàtàkì ẹ̀ abánabi nílùú maka kọjú àwọn aráàlú maka lójú ọlọ́run ọba ní tẹ́yìn wọ̀nyí tẹ́ bá lẹ́yìn òní gbàgbọ́. ọ̀pọ̀lọpọ̀ àti ọlọ́run ní a pèsè àwọn èèyàn kan kalẹ̀ tọ́sí pé àwọn ohun òní ṣàìgbàgbọ́ sí ní tó mú wá àwọn afọ́nímọ̀ tẹ̀síìrì wọ́n lò náà láwọn ará mọ̀dínà àwọn ará mọ̀dínà gba ànábì tọwọ́ tẹsẹ̀ kánàbì tó wọlú mọ̀dínà kò sílé kan tó ṣẹ́kù tí ò jẹ́ lé mùsùlùmí kánàbì tó wọlú mọ̀dínà wọ́n pàdé ànábì tìdùnútìdù báwọn ará mọ́kábálá wọn ò fi àwọn gbà ọ́ bẹ́ẹ̀ yẹn bá sì lọ sàúdí lẹ́nìí bẹ́ẹ̀ yẹn bá dé mọ̀dínà náà èèyàn mọ̀ yìí pé ọlọ́run fà lùbáríkà sí lu Madina níta àfilè sọ pé Madina ju Mọ́kà lọ òun ni Kaaba Kaaba ti ń bẹ ní Mọ́kà kò lè já sọ nǹkan kan ṣùgbọ́n lẹ́yìn ti Kaaba Madina kò láfiwé ṣé ní ti fọkànbalẹ̀ la fẹ́ sọ ni kí gbogbo nǹkan ó tutù kó má síwà kó má sáriwo nílùú Madina àwọn gba ànábì tọwọ́ tẹsẹ̀ ọlọ́run bá níbẹ̀ yẹn kan bá lẹ́yìn ò gba àwa ti pèsè àwọn èèyàn kan. àwọn táwọn ò ní ṣàìgbàgbọ́ sí tó mú wá àti pèsè àwọn nìkalẹ̀ tí wọ́n ń retí sẹ́yìn ẹ̀yìn ò gba tànẹ́bí ọlọ àwọn tí ó gbà wọ́n ti dúró wámúwámú sẹ́yìn lẹ́yìn ò ní gbọ́rọ̀ tiẹ̀ àwọn tó fẹ́ gbọ́rọ̀ tiẹ̀ wọ́n ti dúró wámúwámú. وإن يكفر بها هؤلاء وتوكلنا بها قوما ليسوا بها بكافرين ó ń bẹ nínú àwọn àfúnímọ̀ tafsir tí wọ́n tútúmọ̀ rẹ̀ wípé dẹ́yìn tí agbánàbí ọlọ́run dìde láàrin yín bọ́pọ̀lọpọ̀ yín bá kọ̀ ti kú síta nàbí ọlọ́run àwọn èèyàn kan ń bọ̀ nígbà tẹ́yìn ò ní sí láyé mọ́ títà nẹ́bì yóò wá jọ wọ́n lójú kódà fẹ́ ju ẹ̀yin tẹ́ ra nẹ́bì sójú gan lọ wọ́n bẹ̀rẹ̀ náà àwọn àfọ́nímọ̀ tẹ̀síìrì tí wọ́n tún tú bẹ́ẹ̀ àkọ́dé wa kálínà. anabiwa muhammad sallallahu alayhi wa sallam nu hadisi afawa abu sa'id al-khudri wọ́n gbà wá ana rajulan qala lahu arákùnrin kan lọ bá nàbí sallallahu alaihi wasallam onírè òjíṣẹ́ ọlọ́run túbàn liman ra'aka wa amana bik a oríire ńlá kó máa jẹ́ ti gbogbo ẹni tó bá rí ọ báyìí tó sì gbà ọ gbọ́ qala túbà liman ra'ani wa amana bik anábì níbẹ̀ ni ọ̀parọ̀ oríire ni ó máa jẹ́ tẹni tó rí mi báyìí tó sì gbà mí gbọ́ anábì sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta sallallahu alayhi wa sallam alákùnrin kan wá béèrè pé òjíṣẹ́ ọlọ́run kí ni túmọ̀ túbé anábì ní túbá shajaratun fil janna igi kan ni nínú àlìjẹ́nà masiratu mi'atu amin igi ń òjì rẹ̀ báyìí ìrìn ọgọ́rin ọdún èèyàn sì ń rìn bẹ́ẹ̀ èèyàn ò tí ì kọjá òjì igi nínú àlìjẹ́nà. No ògbé túbà ní yorùbá àti pé oríire ẹ wá wo oríire igi kan ló ń jẹ́ túbà ní túbà igi yẹn yóò máa jẹ́ tiẹ̀ nígbà ọmọ ọ ànábì ní oríire kọ́ máa bá ẹni tó rí mi tó sì gbà mí ní igi tá à ń sọ yìí ahalili igi yẹn wá ní èso àwọn èso kan bẹ tó kurugudu báyìí ní òrì tọ́ba ti wá gbó yọkàn lanu báyìí èso jáde ń bẹ àbí kí òdòdó jáde ń bẹ mo rò pé a ti mọ irú nǹkan báyìí so igi yẹn aṣọ táwọn ọmọ àlìján náà ọmọ wọ̀ ibẹ̀ ni ó ti mọ tọ́ba ti sí báyìí tẹ̀sọ̀ ń bá ti sí aṣọ àwọn ọmọ àlìján náà ibẹ̀ ni ó ti mọ jáde. èyí ń túmọ̀ sí wípé ọlá ń bẹ fún àwọn tí wọ́n rí ànábì sallallahu alayhi wa sallam wọ́n sì gba ànábì bọ̀ ṣùgbọ́n náà ìgbà wa àdìsí àfọwọ́ Abu Hurairah radiyallahu anhu wọ́n níjọ́ kan atal maqbara ànábì lọ síbi tẹ́ tí wọ́n sì kú sí faqala assalamu alaykum dara qawmin mu'minin ànábì wa ní àlàáfíà ọlọ́run máa bá ẹ̀yin èèyàn wa tẹ́yìn ti wà nù lé ẹjẹ́ mùmìnì àlàáfíà ọlọ́run kó máa bá yín wa inna insha allah bikum lahiqun anabi nítọ́ àwa náà afẹ́ wa bá yín o nínú àwọn àdúrà tánàbí ni a máa ṣe tá a bá lọ bẹ sàárè wò ló bá a bá ti dé itẹ́ ká nítọ́ àlàáfíà ọlọ́run kó máa bẹ́yìn tẹ́ ẹ ti ṣáájú wa lọ lé bọ́lọ́n bá àwa náà fẹ́ jọ ẹ̀yin náà o jẹ̀mọ́ àbírọ́ ni òṣèrọ́ ń bẹ́ẹ̀ àìmọye ẹni tó sìnyàn lọ tẹ́ tí wọ́n lọ sìnyàn tó sì ṣe wípé ọ̀sẹ̀ tó tẹ̀lé náà wọ́n gbò náà lọ ni. wà iná insha allah bikum la ikun anabi ni wadaditu anna kọdọrọ aina ikhwanana anabi ni a bóun ni ìbá ṣe dáa tó kó ṣe pẹ́ mi wá gùn lórílẹ̀ káwá fojú rí àwọn ọmọ ìyá wa ọ̀rọ̀ tánàbí sọ yìí kò yá àwọn sàábé àwọn sàábé ní ilé òjíṣẹ́ ọlọ́run awa lasna ikhwanaka ya rasulallah ilé òjíṣẹ́ ọlọ́run ṣé àwa kì í aṣọmọ ẹ̀yà rẹ níbí àwa tó ń rí yìí ṣé a kì í sọmọ ẹ̀yà rẹ ni anabi sallallahu alayhi wa sallam qala antum ashabi anabi ní ẹ̀yin sàábé mi lẹ́yìn sàábé mi lẹ́jẹ́ wa ikhwanuna alladhina lam ya'tu àwọn ọmọ ẹ̀yà mi òun làwọn tó ṣe wípé wọ́n jẹ́ mùsùlùmí náà ṣùgbọ́n wọn èdè ìdáyé báyìí àwọn olànàbì ń tọ́ka sí àwa yìí sallallahu alayhi wa sallam ànàbì náà ah, bóun ni ìbá ṣe dá kẹ́mi ogun kí n fojú kàn wọ́n wọn ò rí mi wọ́n sì gbà mí gbọ́ wọn ò rí mi ọ̀rọ̀ tànàbì la fẹ́ tẹ̀lé tànàbì la fẹ́ tẹ̀lé wọ́n sì dì í mú bẹ́ẹ̀ ànàbì ní bóun ni ìbá ṣe dá bóun ni ìbá ṣe dá nínú yòókù àdìsí ànábì ní àwọn wọ̀nyí màá ti lọ dúró dè wọ́n níbi àbàtà odò kan bẹ nínú àlìjẹ́nà nígbà tọ́lọ́run bá gbé gbogbo èèyàn dìde gbogbo ẹ̀dá ọlọ́run ó gbé wa dìde lẹ́yìn tó ń gbé ọmọ gbé wa torí pé a ti lo ọjọ́ tó pẹ́nu sáré anabi sallallahu alayhi wa sallam anabi ni màá wá ti tètè ṣáájú lọ dúró dè wọ́n níbi kànga kànga yìí èmi nìkan lọ́lọ́run fún kànga wọn ànábì ni màá máa pè àwọn yẹn ẹ̀yẹ máa bọ́ ẹ máa bọ̀ ẹ rí mi rí èmi rè èmi ànábì rè ọlọ́mọṣẹ́ kàwá kúrò àwọn èèyàn bẹ́ẹ̀ níjọ náà ànábì ló ní ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ gbogbo wa bàárọ̀ girigiri ànábì ló ní ọyẹ ẹ máa mú ẹ máa mú ẹ máa mú àwọn kan náà bá máa sáré bá ànábì ló ẹ máa bọ̀ ẹ máa bọ̀ àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ blọọkì ọ̀pẹ́ ẹ gbọ́dọ̀ àgbàdà ànábì ló ní kí ló dé wọ́n wàá sọ fún wípé ìwọ ló rẹ ni wọ́n kọ̀ dìbà dẹ̀lù bàdẹ̀k wọ́n ti yẹ́sìn padà lẹ́yìn ìgbà tí wọ́n lọ tán mùsùlùmí lẹ́ ń pè wọn àgbọ̀n wọ́n ṣe mùsùlùmí mọ́ àwọn àfáà ní àwọn náà lọ́pọ̀lọpọ̀ àwọn tó yẹ pé bánábì ṣe ṣeré wọn ó ṣe tí wọ́n bá mi àwọn àfáà ní òun náà làwọn tó yẹ pé wọ́n jẹ́ mùsùlùmí lójú ayé ànábì gbà ànábì lọ tán wọ́n ti fi islam múlẹ̀ ṣùgbọ́n ànábì mọ̀ pé mùsùlùmí ni wọ́n kánábì tó jáde láyé ṣùgbọ́n gbàtà ànábì ò sí láyé mọ́ wọ́n padà di kíni o wọ́n di kékeré anabi wa afojú mùsùlùmí wò gbẹgbó wọn ẹ máa bọ àwọn mọlẹ akọ náà irọ́ anabi oní fasọ kọni fasọ anabi oní ah ọmọ ṣe o ọmọ ṣe o ọlọmọ tó ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ lọbi jẹ kó wà mẹ ní hadha bi rasuli fakọdínà jàmínirọ ni. ودينه حنفي طريقة للجنان ودينه حنفي طريقة للجنان ودينه حنفي ẹ̀sìn tánàbí mú wá ẹ̀sìn tí ò lẹ́bọ nú ni tọ̀ríkọ́ tó lẹ́lẹ́jẹ̀ náà gbogbo ẹnikẹ́ni tó bá lè dúró lórí ojú ọ̀nà yẹn tí o bá ti kúrò ńbẹ ibẹ ni ó gbà já sínú náà Ọlọ́run má mẹsẹ wa kúrò ńbẹ wà mẹni haza bẹ àbá wa ni wà mẹni haza bẹ rọsọlẹ fàkọ́dínà já mi ẹ tó bá rọ pé ṣe ṣe lòún ẹ tó bá ní gbogbo òun fẹ́ máa ẹni tó tẹ lọ́rùn ká máa pè ní alùsùnà tínú ẹlòmí ẹlòmí a máa sọ̀rọ̀ ìfẹ́ ẹ̀yin ò ní lọ́dọ̀ ẹ̀yin alùsùnà ìwọ ń kọ́ kí ni wọ́ sọ́ọ̀lẹ̀ bàkàndínà jáàmẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá ti fi ṣe sí rẹ̀ kọ́sẹ̀ ànábì sallallahu alaihi wasallam ẹ̀yin náà ẹ̀ máa rí ta bá ń sọ̀rọ̀ wọn ni ẹ jẹ́ ká wá yan ìyá súnà wọn ò ní sọ pé ẹ jẹ́ àyàn ìyá bídíà بالرسول فقد نجا من wọ́n ní tó ṣe yẹn ọ̀tọ̀ súnà wọ́n ní sọ pé tọ́ bídíà. بالرسول فقد نجا من ajẹ́gbé tó bá ti fẹ́ máa sọ̀rọ̀ mọ́ máa sọpá wọn sọpá wà má yọra rẹ kúrò mbẹ. sọlẹ̀ fàkọ́dínà jáàmì. àfáà ní gbogbo ẹnikẹ́ni tó bá ti lè ń kọsẹ̀ ànábì tó ń tẹ̀lé lànà ànábì lórí ẹ̀sìn rẹ̀ ni lórí gbogbo òkúta tó bá fẹ́ gbé fakọ́dínà jà mí nìrọ́ ní. wọ́n ọmọ sọ pé ẹ máa bọ̀ mo ti dè ọ yẹ wá mú omi ní gbogbo tó bá ti torí pé níjọ́ náà ìnàró ni gbogbo èèyàn wà òǹgbẹ sóǹgbẹ la fẹ́ sọ ni abidam ànábì wa máa yọ àwọn àlùmọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ìyẹn wa máa mú mi bíi téèyàn ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ mú mi ọlọ́run sì fún láàyè bẹ́ẹ̀ àwọn èèyàn kan náà ń gbọ́n bá rí ni wọ́n àmọ̀lẹ́kọ̀ bá níbo ọlọ́mọdé wọn ọlọ́run ọba ní tẹ́yìn kan bá lẹ́yìn òní gbàtà nábì báyìí kan bá ní ìtànẹ́bì sọ ẹ sọ pé kò báyé mu mọ́ ọlọ́run bá ní àti yan àwọn ènìyàn kan àti dá wọn kalẹ̀ tó yẹ pé ìtànẹ́bì ṣe yẹn ni ó mọ wù wọ́n ṣe àwọn ò wọn ò ní ṣàìgbàgbọ́ sí nǹkan kan nínú tó jíṣẹ́ bá mú wá jẹ́mọ́ ẹ jáwọ́ àwùjọ wa lẹ́nu ẹlòmíì tẹ́ bá ṣàlàyé ìsìláàmù fún yóò ní a ah, ẹ̀sìn wo rárán òun ò ṣe téèyàn bá jáde láyé èèyàn ó sì mọ̀ wípé àṣà àti ẹ̀ nǹkan kan ibì kan bẹ ní UK wọ́n ń pèlú yẹn ní Birmingham bẹ́ẹ̀ yẹn bá débẹ̀ ó rò wípé Saudi ló wà àwọn ọmọ òyìnbó bẹ́ẹ̀ yẹn bá débẹ̀ kò gbogbo èèyàn tó mọ̀ rí pátá báyìí àmì islam ni gbogbo ìlú yẹn pátá tí o tiẹ̀ lè rẹ́ni tí èsè mùsùlùmí níbẹ̀ kí wá ṣẹlẹ̀ lárúbáwá kì í ṣe mọ́kà uk united kingdom ní london ibẹ̀ ló wà àbíta amẹ́ríkà la fẹ́ sọ ni èèyàn ka àwọn ọmọ àwọn mùsùlùmí gbogbo táwọn wá rò pé ó máa ń ṣòro lára wa yẹn yóò wà á rọ àwọn lọ́rùn hata bẹ́ẹ̀ yẹn bá wà ní haram báwọn afa tí wọ́n bá jókòó ní maka àbí ní madina tí wọ́n bá ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àwọn tẹ́ẹ̀rì ní sáfù wájú tẹ́ ẹ bá wò ọmọ china ọmọ london uk ọmọ america ọmọ eh, italy àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn lẹ́ẹ̀bà lẹ́ẹ̀rí wọn bírun gbọ́n ó ṣe tó rè pẹ̀lú jalabia tí wọ́n jókòó tí wọ́n kò tíra tí wọ́n máa kéwú lọ́dọ̀ àwọn àfa wọ́n máa sọ lárúbáwá bẹ́ẹ̀ ni pé ọmọ lárúbáwá ni wọ́n ọlọ́wọ́n bá níbẹ̀ yìí kan bá ní kò jọ yín lójú wàkọ́dé wà kálí náà bẹ̀ á. lóbi jẹ́ pàwọ́ abára wa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tá a sọ wípé a gbọ́n ju tọ́lọ́n lọ tá a sọ pé a lajú ju ká jẹ́ mùsùlùmí lọ ẹlòmí ò máa lọ pé ojú ń tì ò ká pé oní mùsùlùmí ojú ń tì ò sọ ma pé àárẹ̀ ń sẹ́ni yẹn ẹ̀sìn Islam. ó kọjá ẹ̀sìn téèyàn wá máa dọwọ́ bojú ẹni tó bá ṣe míì ló yẹ kó dọwọ́ bojú arákùnrin kan sọ níjọ́ kan ó tó ń láǹfààní àti lọ mọ́kà á ọlọ́tọ̀ ló ń wá forí kanlẹ̀ pé ọlọ́run mo dúpẹ́ tó mùsùlùmí wá ronú pé àkójọ wo lè tó báyìí láyé tọ́wọ́ á ṣe pé ìwà àtìyàn ńlá máa ní kọjá lọ yìí ẹnìkan á tọ́ Fáṣọlá ní mọ̀ ńlọ́lọ́ ah, kan òun mọ̀ ìwọ̀n ní lọ́jà ẹnìkan tẹ́lẹ̀ ló fi kíní kan báyìí bẹ̀rẹ̀ ní wọ́wọ́ jà lábẹ́ àjáwéjáwé ní lọ́ra ẹnìkan wá ní ah Mr Fáṣọlá yes thank you sir <laughs> ẹni ẹni olóhùn mọ̀ mọ̀ lọ sí bẹ́ẹ̀ ni ó ní torí pé báwọn bá dé kò ní ìsìn òun ò lè rí ṣe mọ́ ẹnìkan tẹ̀lé lẹ́yìn jáwéjáwé báyìí ní sáré lọ sí arọ́bù tó fẹ́ lọ tàwáfù ọlọ́run kẹ́ wa púpọ̀ ọlọ́run ṣoore fún mùsùlùmí ọwọ́ ayẹ ká mọ iyì pàtàkì tọ́lọ́wọ́n bá ṣe fún wa iyì yẹn ó ń bẹ níbi ká tẹ̀lé àṣẹ ọlọ́run àfọwà Umar ọmọ Khattab radiyallahu anhu ó jẹ́ ká mọ̀ wípé páà jẹ́ mùsùlùmí náà ló fi yìí sí wa lára ìgbà táwọn mùsùlùmí tí wọ́n gba tí wọ́n wọ Palestine tí wọ́n gba Masjidul Aqsa lọ́wọ́ àwọn nàṣọ́ra àwọn páàdì wọ́n gbà á lọ́wọ́ wọn àwọn ọmọ ogun mùsùlùmí láyé apá Umar ọmọ Khattab àwọn tó wá gbà á lọ́wọ́ wọn wọ̀nyí àwọn wòlíì wọn nítọ̀ kọ́kọ́rọ́ Masjid al-Aqsa àwọn ti gbà pé àwọn ò fi ilẹ̀ fẹ́yìn mùsùlùmí àmọ́ àwọn ò lè kó lé yín lọ́wọ́ ẹni tó jẹ́ olórí yín pátá làwọn ò kọ́kọ́rọ́ Masjid al ni wọ́n kó lé lọ́wọ́ àwọn mùsùlùmí ní kò sí wàhálà ẹ ránṣẹ́ sí ọ̀gá wa wọ́n bá ránṣẹ́ sí Umar jẹ̀mọ́ àwa náà mọ láti Madina sí Palestine kì í ṣe ní kékeré wọ́n wá ránṣẹ́ sí Umar Umar ní tó bá pè tí wọ́n ń fẹ́ nìyẹn tá a gba mọ́tò làásán àkóso wa èmi náà ń bọ̀ Umar ó bá gun ó bá gbé kẹ́tẹ́kẹ́tẹ́ àbí nǹkan ọ̀gùn ẹ̀ ó wá mú ẹrú kan lọ́wọ́ nínú àwọn ẹrú ẹ̀ nǹkan ọ̀gùn yìí kò lè lágbára àti gbé èèyàn méjì papọ̀ lẹ́ẹ̀kan náà ẹ wo láti Palestine láti Medina sí Palestine wọ́n wá ń bọ̀ wọ́n wá ń rìnrìn àjò bọ̀ tí Umaru bá ti gun kẹ́tẹ́kẹ́tẹ́ fáá tí ẹrú ń fà á lọ tó bá ya Umaru náà ó tún sọ̀kalẹ̀ ìwọ ẹrú ìwọ náà wá gun kẹ́tẹ́kẹ́tẹ́ jẹ́mi náà ó tún máa fà ọ́ torí pé èèyàn lè mí èèyàn ni wọ́n náà ẹsẹ̀ ó ti máa rò wọ́n náà ẹ pírẹsidẹ́ǹtì nìyẹn o ẹwà àwọn olórí àwọn olórí kan nìyẹn tí wọ́n lo ayé wọ́n wá ń jọ ń pín nǹkan ọ̀gùn yìí gùn ìgbà tí wọ́n wàá dé Jerusalem sí àsìkò tẹrú òun ló kángun síbẹ̀ ẹrú ló ń bẹ lórí nǹkan ọ̀gùn ọ̀gá ní ń fa ẹrú bọ̀ ẹ̀ńgbà wípé pínpín ni pínpín ni jẹ́mi ogun ìwọ náà àsìkò tí ẹrú ló kángun sí umaru òsòrò tó yẹ àti fẹ́ débẹ̀ sọ̀kalẹ̀ pé hmm, àsìkò tiẹ̀ umaru sọ̀rọ̀ umaru wá fa ẹrú débẹ̀ ojú àwọn sàábé tí wọ́n ọ̀gá wa ń bọ̀ ọ̀gá wa ń bọ̀ <laughs> ojú wọn kọ́rẹ́ lọ́gbà ah, kí ni gbogbo ẹ̀ sẹ́ẹ̀mọ̀ <laughs> kéèyàn ti fẹ́ fi nǹkan sóge kọ́ wa wá nírú fọ́ọ̀mù ẹni wa ń béèrè pé ọ̀gá yín ń dáa <laughs> àwọn náà ló wọ́n àfọwà Umar radiyallahu anhu wọ́n wá rí wípé ó wo bí wọ́n ṣe ń ṣe Umar wá ní àà kí ló dé nahnu qawmun a'azzana Allahu bil Islam iyì wo ni mo ní lára Islam ló pọ́n mi lé gbogbo àpọ́nlé bẹ́ẹ̀ rò pé mo ní Islam ló fi yìí sí mi lára wa kullama btaghayna al-izzata an ìgbà tá a bá tún lè lérò wípé iyì míì tún bẹ níbòmíì yàtọ̀ sí Islam adẹniyẹpẹrẹ nìyẹn tó omi ò ṣe níyì kankan islam lọ́pọ́n mi lé ẹrú yìí sì ni mùsùlùmí lòun náà àbọ̀mọ ọ̀dọ́ yìí wọn kálukú bá dákẹ́ ọlọ́run bá sọ pé man kana yuridu al-izzata man kana yuridu al-izzata falillahi al-izzatu jami'an ọlọ́run ní gbogbo ẹni tó bá ń wáyì pátá sámọ̀ ṣẹ̀sìn gbogbo ẹni tí ń bá ń wà pọ́nlé sámójú mọ́sẹ̀sìn níṣẹ́sí tó bá débì kan tó ń sẹ́ mọ́ ayé mùsùlùmí <laughs> ò tí ì ṣe dáadáa sẹ̀sìn níṣẹ́sí tó o bá ti yọ ọ́ bì kan wọ́n ti mọ̀ pé mùsùlùmí ló dé yìí ni mo ń ká náà yorí ìdòlẹ̀ ẹ̀ǹzá tafalé ńlá ilẹ̀ ẹ̀ǹzá tó jẹ mí ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó bá ń wáyì iyì ń bẹ níbi káṣe tọ́lọ́ jẹ̀mọ́ ọmọ lọ nínú káà rẹ àwọn ọlọ́pàá ọmọ dáhùn ní bá ti ah, alájì wọn ò ní sọ kankan ẹ̀sán bẹ́ẹ̀ yẹn sì wọ sùtánà dọ́là bọ́ọ̀dà dúró jẹ̀mọ́ ẹ wo yun gbogbo báwọn àfáà mi ṣe ń ba àfáà jẹ síbẹ̀síbẹ̀ ìyẹn bẹ́ẹ̀ àpọ́nlé yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kódà kọ́ ọmọ mọ tó bá jẹ àfáà ojú ẹni ọ̀wọ̀ ni ó fi wọ́ kódà báwọn èèyàn bá ń ṣe tí wọn náà bá fẹ́ ṣe àfáà mọ̀lẹ́yìn wọ́n ti gbàgbọ́ pé kò yẹ kí wọ́n ó ṣe ọlọ́mọba ni man kana yuridu al-izzata falillahi al gbogbo ẹni tí ń bá ń wáyì pátá lọ́kùnrin àti obìnrin ẹja wá síbi ṣíṣe tọ́lọ́ bẹ́ẹ̀ yẹn bá ti kúndùn ìmọ̀ ṣe tọ́lọ́ bẹ́ẹ̀ náà ní iyì rẹ̀ ó sì máa pọ̀ tó lọ́dọ̀ àwọn èèyàn látara àdéhùn lọ́wọ́n bá fi sọ pé dẹ́yìn kan bá lẹ́yìn kan ò ní í ṣe ọlọ́run ti gbá àwọn ènìyàn tí wọ́n ó ṣe tí wọ́n ó tún dára sí ọlọ́run bá ti gbé wọn dìde. ọlọ́run ọba ní àti fàwọn kan jíǹkì àti káwọn kan kalẹ̀ tó ṣe wípé àwọn ò ní ṣàìgbàgbọ́ sí táwọn òjíṣẹ́ ọlọ́run bá mú wá abẹ́lẹ́ wọn bá ní ìtóbi ẹ̀ kó mọ́ mu wa kúrò lẹ́yìn ànábì kó mọ́ ṣe wálẹ̀ ní tí ó takùn táwọn òjíṣẹ́ mú wá náà. ọlọ́run ọba ní gbogbo àwọn tá a sọ̀rọ̀ wọn wọ̀nyí nínú àwọn ànábì ọlọ́run àtàwọn tí wọ́n gba ń táwọn ànábì ọlọ́run ọba mú wá wọ́n gbà tọkàntọkàn wọ́n ń ṣiṣẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba nírò àwọn ẹni bẹ́ẹ̀ àwọn náà làwọn tọ́lọ́run ọba ti fi wọ́n mẹ́nà. ọlọ́run ọba nírò àwọn ènìyàn bẹ́ẹ̀ ẹ̀yà máa kọ́ṣe wọn ọlọ́run ọba wa dojú ọ̀rọ̀ yẹn kọ́ ànábì ń bí ọlọ́run ní fábí òdà ọmọ kò tẹ́ bí ọlọ́run ọba láwọn ànábì ọlọ́run tó ṣáájú ìlànà wọn tí wọ́n lò lórí ànábì ìwọ náà kọ́ṣe wọn awa máa bira wa léèrè wípé ṣé nǹkan kan ń bẹ lára àwọn ànábì tó ṣáájú tànábì tó fẹ́ kọ́ṣe ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gba ọlọ́run ọba máa sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ adojú ẹ̀kọ́ ànábì bẹ́ẹ̀ ọlọ́run bó sọ fún ànábì pé ìrẹ́ ànábì ṣe sùúrù kàmá sọ́bàrà olùlẹ̀ asimi mina rusul gẹ́gẹ́ ànábì ọlọ́run tó ṣe sùúrù ìyẹn túmọ̀ pé kìí ṣe pànàbí ò ní sùúrù ṣùgbọ́n lọ́wọ́n ọba tún fi ń yà nẹ́bí pé wọ́n nìkan kọ́ lòjíṣẹ́ ọlọ́run àwọn kan ń bẹ tí wọ́n ti ṣáájú rẹ̀ ó wù wá la fi ọ́ sọ̀gá wọn kìí ṣe pé wọ́n ṣe lọ́n kìí ṣe pé wọ́n ṣàṣìṣe wọ́n pé lẹ́dàá náà ṣùgbọ́n wù àwa ọlọ́run la fi rẹ̀ ànábì la fi ọ́ sọ̀gá wọn wà àríkọ́ṣe dáadáa ń bẹ lára Ibrahim ọ̀nà mọ̀ tiwọn yìí wá kọ́ṣe wọn náà kọ́ṣe wọn lérí sùúrù tí wọ́n ní nígbà tí nira dé anabi musa alayhi salatu wa salam ìgbà táwọn banu israel wọ́n bẹ̀rẹ̀ sí ní ń fi ọ̀rọ̀ anabi musa wọ́n fi ń sàwẹ̀ wá tí musa bá ti fẹ́ wẹ̀ musa kì í wẹ̀ níbi táwọn ènìyàn wà ìwọ́n wọ̀ bí inú igbó kan lọ yóò wá wẹ̀ káwọn èèyàn má rí i àwọn bànú israel wọn bá ní ó sòpá torí pé táwọn bá ti fẹ́ wẹ̀ gbogbo wọn máa wẹ̀ lójú kan wọn máa ríra òwò ara wọn anabi musa wa sọ ọmọkẹ yìí ò dà ti wá fẹ́ wẹ̀ tiẹ̀ òun ò lọ síbi tó jìnnà kan ò ti àwọn ọmọ israel bá ní lóhùn lójú asòpá ẹ̀ka ọlọ́run wá fẹ́ fọ Musa mọ́ Musa wá lọ wẹ̀ lódò ńjọ́ kan ó wá bọ́sọ rẹ̀ lẹ̀ nígbà tó wá wẹ̀ tán lódò kó mú aṣọ aṣọ bá tún bọ́ wájú kí ló dé ó tún sáré bó ṣe sáré sí náà lásán tún sáré síwájú àdàbí Musa tún wá ara ń yọ kó má sọ aṣọ náà tún ra ń lọ wájú ìgbà tó yá Musa bá fi eré sí i láà bí ó ṣe ń sáré yẹn náà lásán yẹn náà ń lọ Musa ọ̀mọ̀gbà tó wọ àárín ìlú ni o ìgbà tí ibi táṣọ yẹn wà lọ dúró níbi táwọn èèyàn máa péjọ sí tí wọ́n ti máa tayò tí wọ́n ti máa sa gbogbo àwọn tí wọ́n jẹ́ abẹnugọ tí wọ́n ń sọ̀rọ̀ yẹn gbogbo wọn náà wà ń bẹ̀ nígbà kí ló ṣe Musa ìgbà tí wọ́n ta ibi tójú wọn kọ́ lọ abẹ́ à òkè kì í ṣàṣùpá ọlọ́run ní afẹ́ ọmọ ni. Okay ولا تكونوا كالذين آذوا موسى فبرأ الله منه وكان الله وكان عند الله وجيها سورة العذاب ọlọ́run ọba ni wàlá takùn kalẹ̀dí ní adam ọlọ́run ọba ni ẹ má ṣe gẹ́gẹ́ bí àwọn tí wọ́n fi ẹnu àbùkù kan Musa fàbàrọ̀ ọ̀làwọ̀ mi máa kọ́ ọlọ́run wá fọ̀ Musa mọ́ nípa tí wọ́n ń sọ ẹ̀wọ̀n náà tọ́lọ́run fi fọ́ mọ́ jẹ̀mọ́ ẹ rí i pé èyí ó tún máa gbèsè yìí ó tún fẹ́ máa bùkù lọ́wọ́ báyìí ṣùgbọ́n kò sọ́nà tó fi lè mọ́ ju yẹn lọ. ọlọ́run ẹni yìí ni Musa lọ́dọ̀ ọlọ́run kì í ṣe ní àbùkù ọlọ́run ọba afẹ́fà nẹ́bí ọlọ́run ọba mẹ́nígbà míì yóò sì gbé wá lọ́nà tó ṣe pé ara wọn náà fẹ́ kọ́ kíní yọ tẹ́ musa lọ́rùn pé ah ó wá jẹ́ ọlọ́ni afẹ́fọ́ ọmọ ni ọgbà fọlọ́ ọlọ́ni rẹ̀ ànẹ́bì ìgbà míì máa ń bẹ bẹ́ẹ̀ ọmọ ṣètò ọlọ́run ọlọ́run kan ọlọ́run òun fẹ́ ọmọ ni lórí lórí bóun ṣe gbàdánwò yẹn wá irú náà wa Muhammad sallallahu alayhi wa sallam nípa Zainab zaidu ọmọ haritha bí ẹrú ló jẹ́ lọ́dọ̀ ànábì ẹrú khadija ni ẹrú ló jẹ́ fúyàwó ànábì sallallahu alayhi wa sallam ìyàwó khadija ó wá fi zaidu ta ànábì lọ́rẹ pé tọ́ nínú àwọn ẹrú mi mo fún ọ lélẹ̀ bó ṣe fún ànábì ní zaidu nínú àwọn tó kọ́kọ́ gba islam náà ní zaidu ànábì ni mo sọ ọ́ dọmọlúwàbí ànábì ní látòun ní lọ ó ti dọmọlúwàbí ó bá dijọ́ kan zaidu wa wà nínú ìlú mọ́kà àwọn èèyàn kan wọ́n wá rajà wọ́n wá sílùú mọ́kà wọ́n wá ó wá gbọ́ tí wọ́n ń sọ èdè zaidu náà ó wá jáde lórí àwọn náà bá sọ èdè yẹn àwọn yẹn wá bilé rẹ̀ pé ah, ah, ara àbò ni ó lára mọ́kà lò pa ah, èdè yìí èdè ìlú àwọn nù wọ́n wá rántí pé ah, ogun ogun jà wọ́n rí gbà kan kọ́mọ̀ ìjọba àwọn tó gun kó kí lọ jẹ́ bí ogun ló kó wá bí ẹrú lòun wọ́n ní à ah, sẹ́rù sì mọ́ òun ìṣẹ́rú mọ́ báyìí o yáwọn máa padà lọlé àwọn lọ́dà ẹ tẹ̀ lóun dọ́dọ̀ ọ̀dọ̀ ẹni tó ń wà wọ́n bá dọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam anabi wa nítọ̀ a jẹ́ pé ìkankan ni ẹ̀yin méjèèjì náà nù wọ́n ní bẹ́ẹ̀ ni anabi nítọ̀ ìrẹsẹ́ ìdù àwọn èèyàn rẹ̀ rí máa bá wọn lọ́wọ́ èwo lọ bẹ́ẹ̀ ṣe ń bẹ̀ àwọn onírọ́ olóhùn ọ̀bá wọn lọ òun ò lè fi ànábì lẹ̀ lọ́sùn òun ò ní fà ànábì lẹ̀ ọ̀dọ̀ ànábì lòun wà jẹ̀mọ́ kéèyàn sì lóhùn ọ̀lọ́mọ́ látara ìwà ànábì ni sallallahu alaihi wasallam làáfà àfihàn yìí pé káwọn mọ̀ ní azẹ́ẹ̀ẹ́sọ̀ ń dà wọ́n. àwọn ọmọ náà ṣe é sọ قوم عزيز جارون لكنهم yasilu bihi àwọn wàlídẹ́ẹ̀ni wa mọ́lídìí àwọn èèyàn gidi kan ń bẹ nínú èèyàn sàúmù ní àṣẹ́sùn àwọn èèyàn rẹ̀ ń bẹ nínú àwọn èèyàn járọ̀ téèyàn bá ń bá wọn gbé béèyàn bá mú létí wọn yasilu bihi àwọn wàlídẹ́ẹ̀ni wa mọ́lídìí. èyàn ó gbàgbé àwọn tó bíyàn téèyàn bá ti wà pẹ̀lú wọn èyàn ó gbàgbé ìlú tí wọ́n ti bíyàn tán bá ní ọwọ́ lọ lù lẹ́nu ẹ̀sájì mọ̀ dúró lọ́dọ̀ ẹ̀ mi ò ní kó ń bẹ̀ yàrá òun lákẹ́ńnà òun. àfá ó fi ẹsẹ̀ orin yìí ó fi ròyìn àwọn àfá dáadáa àfá mi ò sọ fún mọ́ lọ yóò lóhun lọ mọ́ lọ àìrọ́ àwọn olè fi ilẹ̀ òun ní lọ ka ó mú náà ṣe sàn járò hàn yàsí ló bí àwọn àlè dẹ́ ẹ̀lẹ́wà máa ó lè dín yàsí gbogbo bẹ́ẹ̀ yẹn ti wá wulẹ̀ kó da tó láyé èyàn mọ̀ tọ ànábì lẹ́yìn ni bẹ́ẹ̀ yẹn bá ń bẹ lọ́dọ̀ ànábì èyàn ò ní fẹ́ kúrò ń bẹ̀ sallallahu alayhi wa sallam wọ́n wá bi zaid léèrè ipe rẹ̀ zaid àwọn aráàlú rẹ̀ nìyí mọ̀ bá wọn lọ àwọn onírọ̀ olóhùn lọ owó ó mọ̀ wà pẹ̀lú ànábì sallallahu àtijọ́ náà làwọn èèyàn bá ní ọlọ àwọn èèyàn ò rírú ẹ̀rí àwọn lárúbáwọn ní ah látòní lọ anta zaidu bunu muhammad látòní lọ ọmọ muhammad lámàpẹ ọ lóòótọ́ òun kọ́ ló bí ọ ṣùgbọ́n látó fi lè ṣe báyìí zayed bunu muhammad ní tó fi di zayed bunu muhammad wọ́n bá ń lọ bẹ́ẹ̀ anabi náà bá ń pè é lọ́mọ mi òun náà bá ń pa anabi ní bàbẹ́ ó wá ń lọ bẹ́ẹ̀ sùmọ́gbà tó yá ọlọ́run fẹ́ pa àṣà yẹn adoptation ká adopt ọmọ tí kìí ṣe tọ́ àwa la ká mọ kó máa jẹ́ ó kọ́ wa kò wọlé nínú Islam bó o bá lọ gbé ọmọ ní orphanage home bó o bá gbé wálé tí wọ́n fún ọ tó tọ́jú ẹ̀ má sọ́dọ̀ ọmọ rẹ o lè tọ́jú ẹ̀ kó o tọ́ kó jẹ́ èèyàn tọ́lọ́n bá lọ ní sábàbí bẹ́ẹ̀ dáadáa ni ṣùgbọ́n mọ̀ wàá mọ̀ pé ní kinní kan orúkọ rẹ nírọ́ mm, tó o bá mọ bàbá rẹ fi Abdullahi kún Raufu Abdullahi olúgbogbo yẹn náà ni Abdullahi ẹrú Ọlọ́run gbogbo wa ṣùgbọ́n má sọ pé má forúkọ má adopt ẹ̀ má sọ pé ọmọ rẹ ni ọlọ́run wá fẹ́ pa àṣà yìí rẹ ọ̀nà tọ́lọ́run wá fi parẹ́ tọ́fẹ́ fi fọ ànábì mọ́ zaidu ìgbà tó wá tóyàwó ní wọ́n bá sọ fún òjíṣẹ́ ọlọ́run kó n fẹ́ fẹ́yàwó ànábì ní ṣe sùúrù wọ́n wá ànábì sì fẹ́ràn rẹ̀ púpọ̀ ànábì ní màá wòye tó da nínú obìnrin fún ọ nínú àwọn ọmọ èèyàn rẹ̀ àwọn ọmọlúàbí ọmọ tó wá nínú ìran tó da ìran èèyàn ńlá anabi bá dẹnu kọ zainab bintu jash anabi ní tọ ìrẹ zainab bintu jash bánabi ní mo fẹ́ fẹ́ ọ fún èèyàn mi bánabi ti pé inú rẹ ti dùn anabi ní tọ ẹni tí ó fẹ́ ọ ó ní ìdí pé mi mo fẹ́ fẹ́ ọ ṣùgbọ́n zaidu olólùfẹ́ mi ni mo nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ anabi fẹ́ràn zaid anabi ní mo fẹ́ kó o fẹ́ ọ gbàtàràbìnrin yìí gbọ́ bẹ́ẹ̀ ìgbéraga pé zaidu sẹ̀sìn mọ̀ pé rú ni ìpìlẹ̀ rẹ̀ àwọn èèyàn máa tọpa ìtàn àwọn èèyàn ó sì tàn fún ọ ní ìsìnkú ah bàbá ńlá bàbá rẹ̀ àwọn bàbá tí a ló mú bàbá ńlá bàbá rẹ̀ lẹ́rú wálé yorùbá mọ̀tàn pọ̀ wọ́n nígbà tí wọ́n wá mú wá ni wọ́n ní ìwọ dúró ń bẹ̀ wọn eh, gbogbo àwọn ilé láti bí síbẹ̀ wọn ìpìlẹ̀ wọn ọmọ ẹrú náà ìlà ìlà pé nígbà táwọn bàbá tí wọ́n bá tójú ogun dé àwọn bàbá wọn ní máa fọdà tí wọ́n la so yorùbá máa máa tọpinpin ìtàn láyé lóbi jẹ́ pé táǹfààní ipò kan bá wá yọ ọ́ lẹ̀ táwọn ẹni ń bá fẹ́ dìde wọn lẹ́sì ọ̀ ló wàá jókòó ara rẹ̀ jẹ́jẹ́ <laughs> nínú ilé náà <laughs> tó o bá mọ̀ tán o béèrè bẹ́ẹ̀ sì ni kọ́lọ̀ ń gbogbo wa ọlọ́run ọba ní máa tù bẹ́ẹ̀ ọlọ́run á ṣe lómi ìlẹ́ni tó níran á sì ṣe lómi ìlẹ́ni tó ṣe wípé tẹ́ẹ̀bà ti kẹyọ kan méjì ẹrú lókun tẹ́ẹ̀ máa kà ṣùgbọ́n gbọ́ntọ́lọ́n bá fẹ́ fi kó wá jẹ́ ó bá àjọ mẹ́rú gbọ́ntọ́lọ́n bá ní yóò yóò jẹ láyé mélòó mélòó lẹni tó jẹ́rú tó ṣe wípé ó padà dọ̀gá mélòó lẹni tọ́jọ́ ọmọlúwàbí ti ń sun ṣẹrú lábẹ́ ẹ̀ pé baba ńlá baba ti ẹrú ni mélòó mélòó ọmọ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a fẹ́ fààyàn ń bẹ̀ Zainab ó gbéraga ṣùgbọ́n kò lè takò àṣẹ ànábì sallallahu alayhi wa sallam ó bá fẹ́ Zaid ṣùgbọ́n bá ṣe fẹ́ra wọn òní ẹjọ́ ọ̀la wàhálà òní ìjà ọ̀la àjà ló fi jẹ́ pé tọ́lọ́run bá lọ ní sábàbí náà táwọn èèyàn méjì bá fẹ́ra wọn tí wọ́n bá wá ń jà mọ́jọ ó sú ọ mọ́jọ sọ pé kódà mo kábàámọ̀ mo kábàámọ̀ ànábì náà ṣerú ẹ̀rí ànábì ṣe èyí tó ṣe wípé ìjà ò ṣẹlẹ̀ wọ́n ń fàdúrà aránṣẹ́ sí ọ nígbà mo dúpẹ́ lọ́dọ̀ àfọ àlàgbájá olóde rọkọ mi ìfẹ́ mo dúpẹ́ lẹ́gbẹ̀ẹ́ ẹni báyìí mo lóde rí àwọn báyìí fẹ́ ìyẹn a sì máa ṣe mí gbà mí pé ah ìyàwó tó bá ń wá yìí tọ́ ìyàn ságbùdọ̀ sọ̀rọ̀ sọ ni irú ẹ̀ náà máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ zaidu àti zainab kò ní ìjà ọlá fìtínà ni ìgbà tó yá ànábì ní rẹ̀ zaidu mójútó ìyàwó rẹ̀ zaidu ní ànábì mo fẹ́ kọ́ lẹ̀ eléyìí ti dójú ẹ̀ anabi ni mọ́kọ́ ìyàwó rẹ̀ lẹ̀ àwọn olùwọ́ kọ́ lẹ̀ anabi ni rẹ̀ Zainab ọlọ́ntorí ẹ̀sọ́ àyà kalẹ̀ ma kana lil mu'mini wala mu'mina idha qadallahu wa amran yakunu lahum khiyaratu min amrihi ọlọ́wọ́n bá ní kò tọ́ sí mùmíní lọ́kùnrin àti lóbìnrin bọ́lọ̀ bá ní ẹ̀ṣẹ̀ báyìí kẹwàá lẹ́ṣẹ̀ bá mi lọ Zaidu ṣùgbọ́n aró agụdọwa wà compatible kájọra wa a máa jẹ́ kẹ́mi ìgbéyàwó ogun nígbà tá a wá gbé kalẹ̀ agolo rọọbù tá a wá gbé ìdérí apẹrin tá a gbélé lórí kò dọ́gbọ́n bá ń wáyàwó nígbà ẹni tó ṣe déédéé rẹ ní bíbí ó ṣe ẹni tó ṣe déédéé rẹ nípò nígbà ń bi ọ léèrè àná wọ́n ní àkọ́kọ́ náà ká tó lè fún ọ níyàwó àkọ́kọ́ yan àwọn èèyàn kan kí wọ́n wá wo yàrá rẹ bó ṣe rí gbèsè ní fíríjì adúpẹ́lọ́dọ̀ ah, ọlọ́run kò sí fíríjì ni àmù tó dáǹsì ń bẹ ìyá ìyá mi ló fún mi lámù kò sí déèyàn fi sínú ẹ̀ lómi yóò tutù odidi ọ̀sẹ̀ kan yóò máa tutù ni bí ò sí fíríjì èyí tó ṣe déédéé fíríjì ń bẹ ó ní àkílà ń sọ <laughs> bẹ́ẹ̀ sì ni tó bá yẹ pé lé alámù náà lọ́wọ́ ìyàwó lọ àmùyàn jọ wọn lójú pé ó tiẹ̀ kódà tó lò lámù lé torí pé lé wọn náà àmù náà làwọn náà ń lò lé alámù náà lọ́wọ́ ìyàwó sí ló jẹ́ pé kéèyàn ó mọ̀ wọn ara èèyàn ìmọ̀ ẹni ẹni wọ̀n la ìyẹn àmọ̀ wọn ara ẹni ọbẹ̀ fọmọ Buhari wọ́n wá ní tó wà ń bẹ̀ ni pé òun ní gbàkúrẹ́ wọ́n wá fún ọ ní bọ́ọ̀sì kọ́tà wọ́n tún wá ní níjọ́ ìyàwó má wọ́rí gbogbo fámìlì ẹ̀ àwọn ọ̀dà sọ fún wọn ẹ má má sọ kankan o gbogbo tí wà àti fámìlì àmọ́ pọ́ ẹ bá jẹ́ gbẹ̀rún ẹ mú kọ wọn wá ẹ sì mú mẹ́sọ́mẹ́ǹtì wọn wá á dà sọ sí gbogbo wọn lọ́rùn ìjọ náà jẹ̀mọ́ ìwọ náà wá ń rún ọ wá ń ṣẹ́jú pákópákó náà sọ ma pé wọ́n gbé ọ lọ́kọ́nu kì í ṣe pé gbéyàwó ní táwọn máa sọ pé mo gbéyàwó wọ́n gbé wọ lọ́kọ ó nìyẹn alikafa compatibility ó ṣe pàtàkì bẹ́ẹ̀ yẹn bá fẹ́ fẹ́yàwó èèyàn àti fẹ́bìnrin mi wọ́n bá fún lówó kó fi ṣe ọbẹ̀ ńlá yóò sì tún máa tó baálé wa ẹ̀sìn wọn lọ́wọ́ pòyìn láti rí o lórí èlò tó fi lẹ̀ ṣùgbọ́n tó bá fi ilẹ̀ fẹ́ lè pe àkín ní gbogbo rẹ̀ <laughs> torí pé ìyún tí ì tówó weekend tí bàbá rẹ̀ ń fún lásán kó kàn fi ra sí gọ́ọ̀mù àwọn ọmọ lárúbáwá kan ń bẹ tó ṣe wípé ọ̀tọ̀ ni agolo ṣingọ́mù ọ̀tọ̀ ni agolo ṣokoléètì kò gbúdọ̀ já ń bẹ̀ ọlọ́mọge ni wọ́n kò gbúdọ̀ já kò gbúdọ̀ mọ́sí ṣokoléètì ń bẹ̀ tọ́ba ti ń wọlé tí ó máa wọ́n wá gbé owó lọ́wọ́ ní irú owó tá a ṣokoléètì yẹn ráìsì àgbà yóò ní kíni yóò ní wá ṣokoléètì ọ̀tọ̀ ráìsì ọ̀tọ̀ <laughs> jẹ̀mọ́ kéèyàn mọ̀ wọn ara èèyàn wàhálà yìí ṣẹlẹ̀ fá débi wípé wọ́n padà wá kọra wọn sílẹ̀ ìgbà tí wọ́n wá kọra wọn sílẹ̀ ọlọ́run wá sọ ayà kalẹ̀ pé ànábì ọyá lọ fẹ́ Zainab ah ànábì ò ká ayà ò sọ síta falamma qada Zaidun minha wa tara zawajnakaha suratul azab ọlọ́run nígbà tí tọ́wá kọ́ọ́lẹ̀ tí kìí ṣe ìyàwó Zaidu mọ́ ọlọ́run wá ní rẹ̀ ànábì lọ fẹ́ ànábì wá báwo làá á ti sọ ilé ìyàwó ọmọ mi etí wo ní bá ní gbọ́ ọlọ́run ní ìfẹ́ ní náà nìyẹn. ni ọlọ́run ọba ní nígbà tí zaidu tó parí sáàni tiẹ̀ pẹ̀lú zainab tó kọ́ ọ́ lẹ̀ tán yányányán àwa ṣe yìgì rẹ̀ fúnra ànábì lọ́ọ́ fẹ́ nígbà yẹn ànábì wá dákẹ́ torí pé táwọn èèyàn ó máa sọ lóòótọ́ kìí sọ ọmọ ànábì ṣùgbọ́n tó yọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wípé zaidu ọmọ ànábì ọmọ ànábì ànábì sì fẹ́ pa àṣà yẹn rẹ́ lọ́lọ́wọ́n bá fi ní eré ànábì lọ́ọ́ fẹ́ gbàtà ànábì ò tètè sọ ọ̀rọ̀ yẹn ọlọ́run tún sọ àyà mi kalẹ̀ àtàkàṣà nọ́ọ̀sì ọlọ́run ní sọ ń bẹ̀rù àwọn èèyàn ni wàláwà kò wá ń takàṣà ọlọ́run lọ́yẹ kó o máa bẹ̀rù ọlọ́run ọba ní aṣọ igi rẹ̀ fúnra ànábì. lè kéèlà ẹ̀kún náà lẹ́lọ́mì nínú àròjù fi ẹ̀sùn ọjọ́ ọlọ́wọ́n bá ní àmàmà ṣe bẹ́ẹ̀ ni tó bá dọ̀la tẹ́nikẹ́ni bá fẹ́ tí ẹni tẹ́ ń pè yín tó bá kọ̀ sílẹ̀ ká ti lè fẹ́rù obìnrin bẹ́ẹ̀ kó di wàhálà fẹ́nikẹ́ni ẹ máa fẹ́ torí pé kì í ọkàn ń rẹ ni. ọlọ́run ní ta fàyọ nìyẹn ẹ wá wo ọ̀nà tọ́lọ́ ń gbégbà lórí ànábì ló jẹ́ pé ọlọ́run ọba fẹ́ fọ àwọn ànábì ọlọ́run mọ́ nígbà míì ọlọ́run afẹ́ mi kalẹ̀ ọlọ́run lọ́nà tí ó le lára ọba ọ̀jọ̀gbọ́n ọlọ́run bá nírẹ̀ ànábì gbogbo àwọn tó ṣáájú tó ṣẹlẹ̀ sí wọn yóò ṣẹlẹ̀ sí wọn náà yà á kọ́ṣe wọn wọ́n lẹ̀ wọ́n lóko wọ́n ṣe sùúrù wọ́n parọ́ mọ́ wọn wọ́n ṣe sùúrù wọ́n lé wọ́n lé wọ́n ṣe sùúrù ọlọ́run ní fàbí hódà àhùnmọ́kọ́tàdí. ọlọ́run ní ra ànábì àkọ́ṣe wọn náà ogun tó ṣẹlẹ̀ sí wọn yóò ṣẹlẹ̀ sí wọn náà ọlọ́run ọba ní rẹ̀ ànẹ́bì gbogbo ẹni tó bá ń bá sọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ń kọ ti ikún sọ fún wọn pé mi ò béèrè owó lọ́wọ́ yín jẹ́ kí wọ́n mọ̀ tó gbégbá mi ń bẹ kọ́lọ̀n kó sàánú wa ẹlẹ́ kásùn bá àtànjọ́ kan àfa kó bá dìde ọjọ́ àlékún ẹ abẹ́ yín sọ̀rọ̀ ọlọ́run kí ní àwọn owó náà ni wọ́n ẹ bára wọn yẹn ọba máa dìde ọba máa fowó wọn ò tí ì níjọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó fẹ́ sọ ọba máa fowó lẹ̀ wọ́n máa jáde mọ́lá lásì wọ́n máa fowó lẹ̀ wọ́n máa jáde nínú sówó ní tọrọ ni ṣùgbọ́n wọ́n ti mọ̀ pé gbogbo ọ̀rọ̀ yẹn náà gbà tó náà ó bá parí ẹ̀ ibi tọrọ yìí ó padà lọ forí sọ ilé abẹ́ ṣe wàlímọ̀ owó owó wàlímọ̀ wọ́n ti mọ̀ pé ibi tọrọ yìí ó padà já sí nìyẹn. oníkàlùkù tó bá ti wá rí kó dìde ni mo béèrè ọ̀rọ̀ tí mo fẹ́ gbọ́. inú èyí tá ń sọ fún yìí kìí sọ̀rọ̀ owó ìrántí ni látọ̀dọ̀ ọlọ́run tó fẹ́ tún gbèsè ayé yín ṣe iṣẹ́ tọ́lọ̀ ń gbé láwọn òjíṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ nìyẹn wàbí táálí gbogbo àwọn tó bá já àfáà náà iṣẹ́ tọ́lọ̀ wọn bá gbé wọn lọ́wọ́ nìyẹn bá àfáà bá ti ní para àwọn owó ìwọ̀n lọ́rọ́ rẹ̀ ó ní lapa nínú ẹ̀mí ma tó bá ti fẹ́ owó náà ni ó padà forí dàgbà ah, bẹ́ẹ̀ owó la fẹ́ra tí a tààràn pẹ̀lú ògùn ọlọ nítorí àsìkò tó bá dọ́la á sọ̀rọ̀ lérí kí làwọn àáfàá sọ lérí ẹ̀ kéèyàn fẹ́ máa ṣiṣẹ́ ọlọ́run kó máa tàn máa kó fẹ́ máa gbowó lérí ẹ̀ kí ni ànábì sọ lérí ẹ̀ kí làwọn àáfàá sọ lérí ẹ̀ ǹjẹ́gbà láàyè ń bẹ ká compensate àwọn tí ń ṣiṣẹ́ ọlọ́run ká fún wọn ní nǹkan ṣégbà láàyè ń bẹ fún tí wọ́n bá fún wọn sí wọ́n lè gbà á ṣégbà láàyè ń bẹ fún àbí òṣìgbà láàyè pẹ̀lú ogun ọlọ́run tó bá dọ̀la á máa kẹnu bọ̀bẹ̀ yẹn séèyàn lè máa kọ́ máa ń kéwú kọ́ máa gbowó séèyàn lè kọ́ yẹn ń kóra ni kó gbowó séèyàn lè ṣe wà kó òun fẹ́ ṣe wà òun fẹ́ gbowó ṣe gbàlá yẹn ń bẹ fún kí làwọn àfa sọ lérí ẹ̀ pẹ̀lú ogun ọlọ́run kọ́lọ́run kó sọ wà dọ̀la lọ á máa sọ̀rọ̀ lérí ẹ̀ ọlọ́run ọba ni kúlá sàálùkùn mọ̀lẹ́ àjẹrọ́ ọ̀ọ́ ọlọ́nira ànábì sọ fún wọn iṣẹ́ tọ́lọ́wọ́n bá rán mi sí yín iṣẹ́ tọ́lọ́wọ́n bá ti tó mi lọ́dọ̀ tara rẹ̀ ní ò béèrè owó lọ́wọ́ yín in tí mò ń sọ fún yín ni mo fẹ́ kẹ́ ẹ gbọ́. èyí tá à ń sọ yìí kì í sọ̀rọ̀ ẹ mówó wá ìrántí ni látọ̀dọ̀ ọlọ́run tó fẹ́ yí gbèsè ayé yín padà ẹ gbọ́ kẹ́ ẹ lò ẹ gbọ́ kẹ́ ẹ múlò èyí ń tẹ́ ànábì ọlọ́run ọba lọ́rùn ju owó tẹ́ fẹ́ gbé fún ju kò tẹ́ fẹ́ gbé fún kò sí tí wọ́n fi tu ànábì lójú wọ́n láàfi ọjọba ànábì ní mi ò jọba wọ́n ní tọ́ka sí obìnrin tó bá wù ọ́ nínú àwọn ìran lárúbáwá àwọn tó tún níyì jùlọ ànábì ní rárá wọ́n wá ní kí lọ fẹ́ ànábì ní mo fẹ́ kẹ́ gbà pé la ilaha illallah ní tí mo fẹ́ kẹ́ gbà nìyẹn kula salukum alayhi ajran. as'alukum alayhi èmi ò béèrè owó ọ̀yà kankan látọ̀dọ̀ yín èyí tí mo gbé wá báyìí ìrántí ni látọ̀dọ̀ ọlọ́run ọba tó dá gbogbo ayé ọba tó ṣe pé òun ló dá gbogbo ẹ̀dá pátápátá ìrántí kóníkálukú ó dì í mú ní máa fà nígbà míì táàfà bá wá ṣe wáàsí ẹlòmíọ́ táàfà níta pé mi wí nǹkan wá sí tààfà ń ṣe tó pé ó bóun gan ti ń sọ̀rọ̀ ó ń bá wí ṣe bọ́rọ̀ ọlọ́ni kò sẹ́ni ẹni tó bá ti bá wí kó ń kálukú ó yá lọ wo bí ó ṣe túbẹ̀ ṣe ni torí pé ọlọ́wọ́n bò béèrè owó lọ́wọ́ ẹnìkan ẹni tí ń sọ kò sì béèrè ẹ mówó wá kó ní kálukú ó gbọ́ kó lọ lò ó náà ni túmọ̀ wá sí ó náà ní iṣẹ́ tọ́lọ́run ráwọn ànábì ọlọ́run abẹ́lọ́wọ́n bá nínú tóbi rẹ̀ mọ́síwálẹ̀ tí ó lòdì sí tọ́lọ́run subhanakallahumma bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك No. wọ́n ní ẹ̀rọ

akọrin tí àwọn ni wọ́n kọ́ gbàgbé ìwà láti máa bọ́ ni àbí aláàbá àbí ọkọ ẹlẹ́gbẹ̀ẹ́ ni pé ẹ sọ̀rọ̀ nípa asọ̀rọ̀ ara mi ní àná tí aburú tẹ́lẹ̀ ní wípé báyà tí aláàjì bá tọ́jú aṣọ yẹn sí ìpamọ́ wọ́n lè fi wọ́n nínú tó ń sọ wípé pay down so powerful. وعليكم السلام ورحمة الله وعليكم السلام nípa ọ̀rọ̀ àpapọ̀ tani látòjú ní sí ó bẹ fún ẹbí kan bóyá bí ẹ̀yìn ilé wọn tó wọ́n fi ṣe pápá ọ̀pọ̀ káyọ̀ máa pa ọ̀rọ̀ nàbà wà ní ṣé ó wọlé tó wá jẹ́ pé ó wọlé ṣé irú ibẹ̀ náà ṣé wọ́n lọ máa bẹ ibẹ̀ náà wò tí pé tó bá bẹ̀ wò ṣé wọ́n máa ṣe àdúrà gẹ́gẹ́ bí pé wọ́n lọ bẹ ìfẹ́ wò ẹlẹ́ẹ̀kejì ó ní lórí ọ̀rọ̀ ogún ọmọ tí obìnrin tó bá bí kò lè lọ jogún ìyá rẹ̀ lọ́dọ̀ bàbá lọ́dọ̀ bàbá ìyá rẹ̀ ṣùgbọ́n ká sọ wípé ìyá yẹn wọ́n ti pín ogún bàbá ìyá yẹn kí ìyá yẹn tó kú tí ayẹ ti mọ ìpín tiẹ̀ ṣùgbọ́n ìyá yẹn ò tí ì gbà kú àbí táwọn kò tí ì gbà ṣé àwọn ọmọ yẹn ní right láti lọ kílé mọ ẹ àbí ní tó ti gbà tó tó kún yẹn náà ni ẹyọ ọgbà sí lórí ká. àwọn obìnrin ẹlẹ́kùn ẹ̀kọ́ question yín ránṣẹ́ sí wa àwọn ìbéèrè kan bẹ́lẹ̀ látàná tí akáàbì ọba. alhamdulilayi alhamdulilayi wa salatu wa salam ala rasulillah ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bi ọ̀rọ̀ ogún pínpín a ṣàlàyé fún wa pé nínú ogún pínpín nínú Islam ọmọ tí ọmọbìnrin bá bí kò lè lọ jogún bàbá ìyá rẹ̀ ṣùgbọ́n bàbá ìyá kú ìyá yẹn wà láyé ńgbà náà só ti yé bàbá yẹn ìyá yẹn wà láyé wọ́n ti wá pín ogún yẹn ìyá yẹn ti gba díẹ̀ ńbẹ̀ kò tí ì gbà yókù tán tó fi wá fàyè lẹ̀ sáwọn ọmọ rẹ̀ wọ́n lè lọ kílèmù èyí tó kún ẹjá tún fi kún kódà kó ṣe pé wọn èyí tí ìpín gùn só ti wá báyìí ká ní wọn ò tí ì ṣe kí ni o wọn ò tí pín ogún yẹn àlà ìyá yẹn tí ó ti fàyé lẹ̀ wọ́n ti wá pín gùn wọ́n ti ní tiẹ̀ lélẹ́yìí ṣùgbọ́n kò tí gba gbogbo ẹ̀ lójú ayé ẹ̀ ó wá filé ayé lẹ̀ nǹkan tí wọ́n pín fún yẹn yálà ó ti pa gbogbo ẹ̀ ni kò tí ì gbà nínú dúkìá rẹ̀ náà sì ni ní táwọn ẹni ó ṣe ni pé tọ́ nígbà tí àyè foyà ayé lẹ̀ báyìí o gbogbo àwọn dúkìá rẹ̀ ń bo wà nínú dúkìá rẹ̀ ẹ ogún tó jẹ lọ́dọ̀ bàbá rẹ̀ ẹ mẹ́wàá ni ṣùgbọ́n méje ló gbà ń bẹ̀ ẹ lọ kó mẹ́ta tó kù wá wọ́n gbọ́dọ̀ kọkù wá kán tó pín gún gbogbo ibi tí ẹ̀tọ́ rẹ̀ bá wà pátá wọn ó gbà wá só ti wá báyìí so bí ẹ ṣe rí nìyẹn nínú Islam wọ́n lọ gbà á torí pé nínú ẹ̀tọ́ rẹ̀ ni àwọn ọmọ yẹn ó wà jogún ìyá wọn papọ̀ mógún tíyà wọn náà jẹ lọ́dọ̀ bàbá tiẹ̀ tó ti yé ṣùgbọ́n tó wáyé pé ìyá yẹn lọ ó kú ṣáájú bàbá yẹn tó bá kú ṣáájú bàbá òun tí bàbá òun náà wá padà kú lẹ́yìn ìgbà náà àwọn ọmọ yẹn ò lè kílèmù ẹ̀tọ́ ìyá wọn kankan bẹ̀ torí pé nínú Islam ẹni tó bá ti so ikú ṣáájú ẹnìkan ní jogún so ti wá báyìí ẹni tó bá ti kọ́kọ́ kú òun ni wọ́n jogún ẹ̀ ló fi jẹ́ nínú sẹ̀ríà Islam mọ́sálà kan bẹ tó ní agbára táwọn àfa àmọ́ ẹgbẹ́ bò láṣẹ wá ṣe báyìí o kí ni mọ́sálà ń ọlọ́run kó fi sọ rẹ̀ sọ wa kó máa dáàbò rẹ̀ bọ̀ wá bàbá ọmọ gbogbo wọn wà nú ọkọ̀ ìyàwó wọn lọ rú wà wọn ní accident àwa lè tọ́ka pé ta ló kọ́kọ́ kú gbogbo wọn òkú wọn lọ́gbé jáde wàhálà tó ga nínú ọ̀rọ̀ pípé nínú sẹ̀ríà ó ń bẹnu àwọn àfáà tí wọ́n ní àní pínpín yẹn wọ́n lọ kó gbogbo tí wọ́n ní síbẹ̀ tó lè máa ó ń bẹnu àwọn àfáà tí wọ́n tún sọ àwọn ọ̀rọ̀ míì so ìdí yàtọ̀ pé nínú mọ́jẹ̀mọ́ agbúdọ̀ mọ́ ló kú ṣáájú ẹnìkan nínú tá a gbúdọ̀ mọ̀ ni lórí ọ̀rọ̀ ogun pé inshallah kọ́lọ́n kó mú gbà láàyè wá tí Ramadan bá kọjá nínú àwọn ojúṣe mọ́sálásí tá a wà ń bẹ̀ yìí ó ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ lórí irú àwọn nǹkan gbòógì kọ̀ọ̀kan báwọn tí a sì mọ ẹgbẹ́ àwọn tó lè dátọ́ ògúnnágbòǹgbò tó lè dátọ́ lẹ́nu ògbìn wa kán wá ṣàlàyé ẹ̀ torí pọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì ń bẹ kò yé kódà èèyàn lè kà mí inú ìwé gan kéèyàn mọ́ ikọ́ mọ́ yẹn dáadáa ṣùgbọ́n àwọn tá lérí ẹ̀ kán wá ṣàlàyé ẹ̀ fún wa nínú islam bó ṣe rí bó ṣe rí lélẹ̀ kọ́lọ́n bá kọ́ wọlé àtòbí rẹ̀ kí kó dúró tì wá oníkúkúrú ẹni yóò jogun wọn lọ gba ẹ̀tọ́ ìyá yẹn torí pé bàbá yẹn ti fi kú ṣáájú ẹ̀ lẹ́yìn ìgbà tí bàbá yẹn kú nìyá yẹn náà tó ṣe kí ni òló tó kú so gbogbo ẹ̀tọ́ rẹ̀ yẹn náà wọ́n gbọ́dọ̀ gbà kọ́dà kó tó kó ń bẹ lórí ààrẹ nígbà tí bàbá yẹn kú wọ́n pin ogún ẹ̀ náà torí pé bàbá yẹn ti fi kú ṣáájú ẹ̀ kọ́dà ẹ mú kan sí obìnrin kan ó bímọ bó ṣe bímọ kalẹ̀ báyìí ọmọ yẹn sákùn yẹun yẹun yẹun yẹun bàbá bá kú tó ti báyìí ọmọ yẹn sì ń ké lọ́wọ́ bàbá bá fayé lẹ̀ kọ́lọ́wọ́n bá kó sọ wa ń bi irú bẹ́ẹ̀ ṣe mọ̀ pé bàbá yẹn fayé lẹ̀ ọmọ yẹn ọmọ yẹn bá bàbá ẹ̀ ó bá láyé gbàbẹ́ ò kú ìgbà ó fi dìgbà ó di cháàjì ọmọ náà ọmọ náà bá tó kú. àwọn àfọwà ni ta lọ́kọ́ kú jẹ́mọ́ ta lọ́kọ́ kú tí wọ́n bá fẹ́ pín ogún bàbá wọn wọ́n pè tọmọ wọn torí pọ́ bàbá bẹ́ẹ̀ láyé wọ́n pín ogún ọmọ wọn wọ́n wà á tún tún ogún ọmọ wọn pín ìyá rẹ̀ ó jogún ẹ̀ àwọn ẹ̀gbẹ́ ẹ̀ wọ́n tún pín subhanallah ogún ọkọjá ìdí igi ìyá ìyá táà níyà tiẹ̀ ìdí ìlànà ó kúnnú alukur'an odidi ìmọ̀ òní lọ́tọ̀ nínú sẹ̀ríà islam so kọ́lọ́n wọn láti obìnrin kí kó sànù wa kọ́lọ́n jẹ́ kó yé wa bákan náà ìtẹ́ ìjẹ́ ìgbàláyé ń bẹ káwọn èèyàn kan yọ àyè kan lẹ̀ pé gbogbo nínú fámìlì wọn ẹni tó bá ti fàyè lẹ̀ wọ́n mọ̀ sí síbẹ̀ yẹn èyí tó dáa jù ẹ jẹ́ kí tẹ́ ọ jẹ́ gbogbogbò kí tẹ́ ọ jẹ́ gbogbogbò òun ló fi lè jẹ́ ká àchífù ìtẹ́sìfẹ́ àchífù bẹ́ẹ̀ kí ni sẹ̀rí àfẹ́ àchífù ń bẹ̀ ni pé ká má padà lọ sọ sàárè dòòsà nígbà tó bá ti jẹ́ pé ẹ̀yìnkùlé lẹ́ ń sin gbogbo fámìlì sí ẹ mọ ibi tí ẹ sin bàbá bàbá àgbà wọn tọ́rọ̀ bá dojú ẹja dojú olórí bàbá wa àgbà ẹja lọ ẹ̀yìnkùlé nǹkan yóò máa ṣẹlẹ̀ mọ̀tá pé ìtẹ́ ẹ̀ ní mọ ẹ̀ ní dátì ẹ̀ gan mọ̀mọ́ ìjíṣẹ́ rẹ̀ àti náà fẹ́ fàyọ̀ ni ẹ̀ ìtẹ́ gbogbogbò kó wà ẹlẹ́ẹ̀kejì àwọn èèyàn fẹ́ mọ́ ṣe ziyara tẹ́ wọ́n fẹ́ lọ sàdúà ó sọ̀rọ̀ kan sàmà àlékún mo fẹ́ wá sẹ́ǹkùlé yìí mo fẹ́ wù kùlé àbí wò lónìí ṣùgbọ́n èèyàn lè ṣe ìyẹn sí ìtẹ́ gbogbogbò sígbà láàyè ó wà so ìtẹ́ gbogbogbò ló bá súnà mu òun ló dáa jùlọ so ti wá báyìí kọ́lọ̀n kí kó ṣàánú wa bákan náà aṣọ ara mi kò sí láì fi ń bẹ̀ èèyàn lè tọ́jú aṣọ ara mi èèyàn ara àwọn bàbá wa tó gbé tó àwọn bá ti kú ẹlòmíì tó bá ti kú tọ́jú àlàájú wọn nìgbé ọ̀yà asọ́ra mẹ́ ńkọ́ nítorí ọkọ̀ ọmọ béèrè nu orin ẹ̀ kọ́kọ́ fi yí ká tó wé lásọ kò sí nǹkan tó burú ń bẹ̀ so ti yé àwọn tó kú ẹni tó bá kú nígbà tó ń ṣe ara tó tó wà lára mi bẹ́ẹ̀ ni tó ń tàwáàfù lọ́wọ́ tó bá kú kọ́lọ́mù bá kó wọlá tó bẹ̀ kó sànù wa tó bá kú bẹ́ẹ̀ ń tàwáàfù lọ́wọ́ ó sùn bí máa ṣẹlẹ̀ tó ṣubú tó kú bó ṣe wà ń wọ́n lọ síbà wọ́n ò gbé aṣọ ara mi mọ́ lára wọ́n ò ní dáa kankan bò lórí o wọ́n ò forí ẹ̀ lẹ̀ bí wọ́n ṣe lọ sí nìyẹn ànábì ni ẹ má dáa kankan lórí o torí pọ́lọ́ wọn bó gbèdìdé jọ gbèdè alikiyama mọ́ labiyan tọ́ba ti dìde tí ọmọ sọ ní labẹ́ẹ̀ká la humma labẹ́ẹ̀k labẹ́ẹ̀ká la àwọn yóò fi mọ̀ kán àwọn àsìkò wájì làwọn ilé ìkú ṣùgbọ́n kò sẹ́ni tí fẹ́ẹ́ fẹ́ bẹ́ẹ̀ iyì kan sí ni tọ́ba ti dìde ọlọ́run ó gbèdìdé mọ́ labiyan lẹ́yìn tí wọ́n máa sọ pé labbaik Allahumma labbaik ó kú sínú ihram sínú ara mi so alẹ́ rẹ̀ ń tọ́ ẹgbẹ́ tó náà bá kú kan fi ṣùgbọ́n àwọn tán faṣọ ara mi wé ńlé ò lè ṣe labbaik torí pé kì í ṣe pé kì í ṣe pé òun ṣe so ká má sì gbọ́ yé o yín tá a kàn fẹ́ fà yọ́ bẹ̀ ni pé ká má sọ aṣọ yẹn di aṣọ òòṣà ká má tún sọ dé òòṣà so aṣọ náà aṣọ ni gbogbo tá a lè faṣọ ṣe o lè fi dádà sí kí gan o lè ní ẹ bá ń dú lórí o fi dádà sí kíkọ́ mọ́ aṣọ ni so ká mọ̀ sọ di aṣòwòsàn àwọn ìdílé mi máa dàrú torí ẹ̀ ọkọ òtí mọ́kàdé ìyáálé ọmọ ìjà kóhùn lòwọ́ ìyàwó ọmọ ìjà kóhùn lòwọ́ ìyàwó ọmọ gbogbo èyí irọ́ ni gbogbo gbogbo ìyẹn kọ́lọ̀ kó kọ́ sànù wa o bákan náà ìbéèrè tí wọ́n tún béèrè ni wípé wọ́n ní fídíà ṣé èèyàn lè ṣe fídíà fún àwọn ará inú ilé ah, ah, rárá ṣebí wọn náà ló kulẹ̀ ń bọ́ wọn tẹ́lẹ̀ ìwé ṣe fídíà ará ta lèèyàn máa ń ṣe fídíà fún so ti wà báyìí fídíà ni bíbọ́ aláwẹ̀ nígbà téèyàn ò lágbára àti gbàwẹ̀ wọ́n ní Ìjẹ̀bú Òde ní Balikis olówó padà wá kú sí èmi náà ti máa ń gbọ́rọ̀ yẹn kódà mo gbọ́ àpàtí mo ti wà mo gbé Abẹ́òkúta kódà ó tó gbà kan stars wa kan wọ́n ń kọ́ wa ní akida ọmọ Sudan ni wọ́n muhammadu hassan baba asudani so ńgbà tá a wá sọ̀rọ̀ débẹ̀ wọ́n ni òun gbọ́ tán sọ báyìí pé kàn á sì excursion mo <laughs> kọ́ wa sọ́rọ̀ rẹ̀ á lọ wo á <laughs> lọ bẹ̀ á lọ wo ṣùgbọ́n ní ètò ọlọ́run àti lọ o tó ti yé irọ́ pátápátá ọ̀hún bẹ bẹ́ẹ̀ lóòótọ́ ṣé Òde ni gbó kan bẹ́ẹ̀ wọ́n ní ewé tewé bá ń já ewé o pé ibi sáré yẹn ó neat kó mọ báyìí ìyẹn òun ṣe tuntun àbẹ̀wò ní sẹ́yìn lọ́wọ́ aṣọ di balikisu bóyá yà yà jẹ́ kan ní sì ń jẹ́ balikisu tó torí pé ṣé aṣíá náà ti pọ̀ ní ìsìn o àwọn kan bá ti wọn débi pé àwọn gan náà ń lídìí ọkùnrin ló ń kírun ló tù àjọ ọkùnrin ó tó lẹ́yìn o tó kọ́ lọ́wọ́ látó bẹ̀rẹ̀ kọ́sọ̀ àbọ̀yá rú àwọn ìyá báwọn ní jẹ́ balikisu tó kú náà ó náà rò pé balikisi kọjọ́ra wọn rárá bó ti wulẹ̀ kọ́ mọ́ kọ́ lọ́wọ́ sànù wa àbákan náà náfìlà tá a bá wọ kò sí náfìlà lẹ́yìn wọn àlàásírì kò sí náfìlà ẹlòmíì lè wá sọ fún wa pé níjọ́ kan ànábì yẹn náfìlà ó kí àsírì tán ó sì yẹn náfìlà wọ́n wá bi ànábì léèrè torí pàwọn èèyàn míì máa ń sọ pé ẹ máa yẹn náfìlà lẹ́yìn àsírì láà lóòótọ́ ànábì yẹn wọ́n bi ànábì léèrè ànábì ní mi ìráàyè yẹn náfìlà zúrì ni mo wá dá padà téèyàn bá dẹ̀ fẹ́ san gbèsè anytime lèyàn lè san gbèsè. so yín ò túmọ̀ sí pé náfìlà wà lẹ́yìn ìrun àlàásírì torí èyí ra sọ wẹ́rẹ́ yìí àwọn èèyàn kan ti fi ń dá wàhálà alẹ́ báyìí ṣùgbọ́n kò sí tọ́fà ààbọ̀ ọmọ torí pé ibi táàdì sì yẹn ti kọ́kọ́ wá kò sọ délẹ̀ ibòmíì ló padà ṣàlàyé rẹ̀ délẹ̀ àwọn èèyàn padà lọ béèrè sọ fún wọn ṣùgbọ́n àwọn ò mọ̀ yẹn èyí ò ní àwọn ṣe so tá a bá wá wo mọ́sálásí bá a ṣe wo mọ́sálásí yẹn ilẹ̀ asiri yìí tọ́ ṣé atúlẹ̀ yẹn náfìlà bẹ́ẹ̀ ni anabi sallallahu alayhi wa sallam anabi ni idha dakhaltum idha dakhala ahadukum almasjid fala yajlis hatta yarka rak'atayn anabi sallallahu alayhi wa sallam anabi ni tẹ́nì kọ̀ọ̀kan ní yúbá mọ́sálásí pẹ̀lú àníyàn pé ẹ fẹ́ jókòó wá gbọ́rọ̀ ọlọ́run abẹ́fẹ́ sí nǹkan nu mọ́sálásí ẹ gbúdọ̀ jókòó nu mọ́sálásí ẹ gbúdọ̀ yẹn rákà méjì wọ́n ń pè yẹn ní tahiyatul masjid àfi kí mọ́sáàsì èyún anytime lèyàn wá lè ṣe kò bá àṣẹyàn á sírì so èyún lèyí tá à ń ṣe tá a bá wọlé àbẹ́yẹn kan fura pé ah, mo fẹ́ lọ ọmọ tìláwà nù mọ́sálásí ó lè jẹ́ bí aago méjìlá ó lè jẹ́ aago kan àbí eh, aago kan ẹlẹ́yàjẹ́ tó ó lè jẹ́ bí aago ó lè jẹ́ aago mẹ́wọ̀n lè jẹ́ aago mẹ́sàn-án téèyàn bá ti fẹ́ jókòó sí mọ́sálásí èyàn ò yàn náà fìlà méjì kéèyàn ò tó jókòó anytime téèyàn bá wọ mọ́sálásí lèyìn ó máa ṣe kí ni o lèyìn ó máa ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àníyàn kíkà yìí pé mo fẹ́ mú nǹkan mọ́sálásí ara o lè wọlé kó mú ẹ wò wò dákun bá mú jàre mi tó fẹ́ mọ ẹyẹ nẹ́fìlà méjì o lè wọlé kó mú tó fẹ́ mú kó jáde ṣùgbọ́n o fẹ́ jókòó síbẹ̀ o fẹ́ ka Quran ni o fẹ́ ka hadisi ni o fẹ́ gbọ́wàsí ni kéèyàn yan aka méjì so anytime lèyàn lè ṣe yẹn kò takora wọn àwọn náfìlà yẹn dawatul asbab náà máa ń pa àwọn yẹn sábàbí kan ló bí irú àwọn náfìlà yẹn so anytime ni àwọn yẹn lè bọ́ sí wallahu a'lam ah, àwọn ìbéèrè méjì kan wà lánàá tí a fi rọ̀ àkọ́kọ́ nú ẹ̀ sọ̀látùl qasr dídín irun kù ẹni tó kọ́ kọ́ léde ìbò bó ṣe rò pé ẹni yẹn bóyá ọgbọ́ yorùbá náà tí ò bá wá gbọ́ yorùbá bóyá inṣàlá tí a ó lè ó lè tún pàdé ká ṣàlàyé ẹ̀ àbí ká tún summarize ẹ̀ léde gẹ̀ẹ́sì náà kó lè yé wọ́n ní ẹni tí bóòlẹ̀ a ó ṣe kí ìrun kọ́sírò téèyàn bá lọ sí abúlóko èèyàn téèyàn lójọ́ méjì àbí èèyàn lójọ́ márùn àbí èèyàn lo ọ̀sẹ̀ méjì kí ni yàtọ̀ àbí báwo lásán kí ni yàtọ̀ láàrin gbogbo ọjọ́ téèyàn lò yẹn àkọ́kọ́ ìrun kọ́sírò ìgbàláyé ń bẹ ká ṣe kọ́sírò tá a bá rin ìrìn àjò gbogbo ìrìn tá a lè rìn tí gbogbo wa náà lè panupọ̀ pé ìrìn àjò lélẹ́yìí òun la lè ṣe kọ́sùrù fún ìyẹn ló lè fi wa lọ́kàn balẹ̀ ṣùgbọ́n ẹ ìrìn tó bá tó forty five mile ẹ forty kìíní kan kìlómítà kìíní kan kan ìgbìyànjú àwọn àǹfààní yẹn ó wà relative èèyàn lè rìn nínú ìlú bòmí forty kilometers kó o sì mọ ìra rẹ pẹ́ẹ́n tó travel so ti yé èèyàn sì lè rìn rìn tí ò ju ten kilometers lọ téèyàn sọ pé èèyàn travel lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ kò ṣe rí wọn èyàn lè rìn ìrìn tó yẹ pé nílùú míì traveling ni ìrìn yẹn jọ́nì ni ṣùgbọ́n lẹ́kọ̀ọ́ lè sọ pé mò ń travel ó ní mò ń lọ sí ibi báyìí èmi ò gbé ko àwọn ata ẹni tó bá gbé ko lè má péjú ẹ bẹ́ẹ̀ láti bí Òṣòdì lọ sí bí ibo lọ sí bí àjà àbí bí àjà Èkó náà nu ṣé ẹ mọ̀ pé ẹlòmíì ń ṣiṣẹ́ lájà Òṣòdì ní ń gbé àbẹ́lòmíì ń ṣiṣẹ́ lóṣòdì àjà ní ń gbé tí n bá ń lọ tí n bá ń drive lọ tó yẹ pé ó ń travel jáde ni yóò ti bẹ́ẹ̀ dé ìlú bòmí ṣùgbọ́n kò ní sọ pé òun travel ṣé ẹgbọ̀n kan sọ pé mo fẹ́ travel lọ sóṣòdì yóò ní mò ń lọ sí Òṣòdì so ẹnu pé òkà yẹn sí rìn àjò kò lè ṣe kọ́sìrò ṣùgbọ́n èyíkéyìí rìn téèyàn rìn pé níbo lẹ́ ń lọ mo fẹ́ travel níbo lẹ́ ń lọ mo ń lọ sọ́wọ́ ìrìn Àkúrẹ́ sọ́wọ́ jẹ̀mọ́ èyàn ò rìn nínú Èkó téèyàn ò dẹ̀ ní sọ pé yẹn travel so ìyẹn ni principle tá a gbúdọ̀ gbé lọ́wọ́ tó o bá ti fi inú ẹ̀mí rẹ̀ pé jọ́nì ìrìn àjò lélẹ́yìí èèyàn sí ẹlẹ́ẹ̀kejì ìjọ mélòó lẹ́yìn ó lò téèyàn ò sí ní ṣe ọ̀rọ̀ mọ́sí àbí òun ni pé tá a bá mẹ́rin ká má ṣe ti dára lé ọ̀rọ̀ mọ́sí àbí nìyẹn èyí tó lálàáfíà nú gbogbo ìgbà tó o bá ń lò ń bẹ̀ tó o bá ti fílà mọ̀ pé tọ́ mo ti dára lo tó lè máa kírun lápèjúwe èyàn travel lọ sí Sokoto ń sìn èyàn ní láníyàn pé ọ̀sẹ̀ kan lèyàn fẹ́ lò ó ń dosù kan ẹ̀ẹ́dẹ́ mọ́ ní oṣù ẹ̀ máa ti lóṣù kan kọ́dà èmi ò tí mọ́jọ́ tí ń digan báyìí o gbogbo àtọ́lọ́mọ bá ní ó yá ni o ó ń dosù méjì mọ́ bá kọ́ sírù rẹ̀ lọ mọ́ dírun ẹ̀kù mọ́ dínkù títí dìgbà tí ó fi màmá dájú pé ọ̀fẹ́ kúrò mẹ́ so ti wà báyìí ṣùgbọ́n gbà mí ń bẹ èèyàn lè wà lẹ́yìn odi ń gbà mí téèyàn ó mọ fílà tó mù ń bẹ́ẹ̀ lápòjúwe tó jẹ́ student nsìn èkó làwọn parent rẹ wà fúta lọ wà lákùrẹ́ tó o bá ti lè wọnú fúta o ti fílà tó o ti gbà kó o ti délé kí ni tó gbà kó o fi délé torí pé tó o bá lọ sẹ́kọ̀ọ́ tẹ́ ẹ̀ bá tí ní ọlídé níbo lọkàn rẹ ọmọ wà àkúrẹ́ skul lọkàn rẹ ọmọ wà àmọ́ padà skul mọ́ padà skul o believe pé onílé méjì ni ọ nìyẹn ilé kan lè kó ilé kan ní ní fúta bẹ́ẹ̀ náà lẹni tó níyàwó lọ́nà méjì oníyàwó lákùrẹ́ ìyàwó rẹ̀ kan tó wà ń bàdàn ọba ti lọ̀sẹ̀ kan lákùrẹ́ ó tún lọ lọ́sẹ̀ kan ní nìbàdàn ìkan tún wà ní Maiduguri ó tún lọ lọ́sẹ̀ kan ní ní Maiduguri tó tó ní dìrùn kún bẹ́ẹ̀ ilé ló wà ń bẹ̀ wọ́n so ti yé so àwọn principles yẹn ni ká fi gbọ́ yé kò sí lókùrùgbà tó bá ti ń fìlì pé o wà lórí ìrìn àjò ó máa dín irun kù èyàn ó dín àìlà zuhur ẹ̀ẹ́dì kù mẹ́rin èyàn ó kí méjì asiri èyàn ó kí méjì ìṣá èyàn ó ṣe kí ni o èyàn ó fi kí méjì èyàn ò lè dín àsùnbá àpò o ò lè kẹyọkan o mọ́gíríbì kò sí wọ́nà ní afo tó ti yé mẹ́rin mẹ́rin ònìkan ni èyàn máa dínkù àwọn èyàn míì máa ń sọ pé ọ̀lẹ́ nídà àwọn èyàn láàmú ayé ijó ohun táwọn èyàn máa gẹṣin ní ìsìn bí àbáfẹ́ travel fa èyàn ti débi téèyàn ń lọ kò sí nira nínú kinní kankan wàhálà ń bẹ ni ọrọ tí wọlé ni kódà èyàn àjò dáadáa lọ pé òyò rí nira kódà with full ac tó bá rin ìrìn tí ń jẹ́ ìrìn ọmọ ìparọ́ wọ kódà nínú plane ara ó wo yàn nínú plane kẹ́yìn ò gbé flight ìrìn ò tó rìn lọ́sọ̀ parọ́ wọ àkọ́kọ́ náà etí ìrìn ò kọ́kọ́ fẹ́ gbọ́nà mọ́ <laughs> so ìnira ń bẹ lórí ìrìn àjò ẹ ti ká wá agree wípé èèyàn lè rìnrìn àjò míì kéèyàn tiẹ̀ mọ́ nira rárá kì í ṣèyẹn nìkan ni ṣẹ̀rí àfi sọ́ di kásìkọ́sùrù torí pé torí ìnira òun là fi ń ṣe kọ́sùrù ni ẹni tí ń bẹ ń lé tí ń fọkùta ìnira tẹ́lòmíì ó rí ó ju ti ẹni tó rìnrìn àjò lọ a sì ní sọ pé kó dínà kù a jẹ́ pé the name of journey ìrìn àjò òun ló sọ kọ́sùrù dẹ̀ tọ́ that journey you made òun ló sọ kọ́sùrù dẹ̀ ọwọ́ àrìnira ń bi ìrìn àjò òrìnira o gbẹdẹmukẹ ni o kò sí ìtọ́kọ ọlọ́run pẹ̀lú yẹn so ìrìn àjò o ti wà entitled sí kọ́sùrù ẹ kódà ara mi tún lé ní ìwọ so ọ̀sán rìnrìn àjò tó rí pé tó bá yẹ pé ara ò lé ní ẹni tí ń fọkùtà ń lé ara wo a sì ní sọ pé kó ṣe kí ni o a ní sọ pé kó ṣe kọ́sìrò so bí yẹn sì jẹ́ nìyẹn hada wallahu a'lam then oníbèrè nípa ọ̀rọ̀ ẹ̀há àsìkò tó ti lọ tó ti yé kọ́lọ̀wọ́lá tó rẹ̀ kó sànú wa a di ọ̀la tó ti ẹ̀hẹ̀n ó nìkan ni a sì fílẹ̀ sẹ́mọ̀ pé ìkan ti wà nílẹ̀ àti dá ẹyọ kan tó bá dọ̀là á sọ tẹ́lẹ̀ àwọn so máa ẹlòmí ẹ̀ òun ò ní wá tẹ̀síìrì lọ́la mọ́ sá lọ o a kì í ṣe pa kó ẹ̀hà wá bí lọ́la pé ẹ gbogbo gbogbo tí Islam bá sọ ìdẹ̀kùn ni àìmọ̀kan ló máa ń dá wàhálà alẹ́ àbí àṣejù nínú ẹ̀sìn tí ọkọ̀ ọlọ́run kó kún wa lọ́wọ́ ọlọ́run kó dúró ti wà á gbọ́dọ̀ ṣàlàyé fún wa pé kò sí ti ń jẹ́ ìmúra mùsùlù obìnrin mùsùlùmí ló wà ẹ tì mọ́lé kó má jáde ẹ daṣọ bò lórí ẹ ìmúra obìnrin mùsùlùmí òun ni Islam sọ kì ṣe wípé. tó rọrùn ni wípé lọ́la Friday àsìkò tá à ń ṣe tẹ̀síìrì náà láṣẹ so ẹni tó bá tá a bá kíjú mọ̀ tán ẹni tó bá lè wà mọ́tàlá fẹ́ ṣe bá dà kan àbí mi ó lè ṣe é ẹni tó bá fẹ́ lọ ilé tí yóò padà wá òun náà lè ṣe kí ni o òun náà lè o lè dúró torí pọ̀ là ní júmọ̀ torí pé tá a bá kí júmọ̀ tẹ̀yìn tó jẹ́ káàdùn pé kọ́kọ́ mọ́ tẹ̀léra wọn báà ní wípé àwa náà láṣẹ kútúbà odidi wákàtí kan náà ní nínà ro so tá a bá tún sálámà tán a tún bẹ̀rẹ̀ tẹ̀síìrì ju fẹ́ lọ lélẹ̀ lọ lẹ́yìn tó bá ti bẹ̀rẹ̀ dúró mọ́sálásí di ẹ̀yìn àlàásírì àásírì náà ni a tó bẹ̀rẹ̀ rẹ̀ kọ́lọ́n kí ó sọ wájú ọ̀la lọ subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk